Ukutijani takala kúrò lẹ́kú dédé wòye ẹkú bójú ọjọ́ ṣe rí ẹni a ṣe ìsọra ẹni pọ̀ gbogbo yín lẹ mọ̀ ètò ìsọra ẹni pọ̀ yẹn ẹ ti mọ̀ rules àwọn kì í dárúkọ ẹ dẹ̀ ti mọ̀ wípé um, mo sọ pé bójú èèyàn méjì ni mo rí at the end of the day i'm fine i'm very fine provided àwọn èèyàn méjì yẹn wọ́n mọ̀ rules wọ́n máa lè sign undertaking and all of that but why ta bá ń ṣe ètò ìsọra ẹni pọ̀ lọ́wọ́ mo máa fẹ́ ká discuss ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí phone wípé ìjẹ́ ó dáa kí ọkọ àtìyàwó máa fi code sí orí fóònù nínú ilé eléyìí mo ní opinion tèmi nípa ẹ̀ nítorí pé ńgbà tí mo true update yẹn síta mo rí pé àwọn kan dáhùn àwọn kan ní ẹ eh, phone is my personal kinní kan mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mo fẹ́ káwọn èèyàn pè wọlé ìjẹ́ ó dáa kí ọkọ àti ìyàwó kó máa fi phone sí kó máa fi code sí phone nínú ilé ìjẹ́ ó dáa kí ọkọ kó máa pe kó máa gbé fóònù àlè lójú ìyàwó gbogbo ẹ̀yin obìnrin tí ẹ bá ti fọ́ sínú kátígórì tí ọkùnrin ti gbé fóònù tó ti gbé àlè tó ti pe àlè lójú yín àbí wọ́n ti gbé fóònù àlè lójú yín àǹfààní rèé láti pè wọlé láti ṣe experience yín fún wa gbogbo ẹ̀yin obìnrin náà ọkùnrin náà tí ìyàwó bá ti ń pe ex ẹ̀ lójú yín àbí tó ń bá ex ẹ̀ sọ̀rọ̀ lójú yín àǹfààní rèé à ń kọ́ra wa lọ́kọ̀ọ́ ní orí ètò yìí ni and ẹ má gbàgbé jọ Saturday la máa ṣe ètò ibo báwo ni ibo, ibo ni obìnrin ti fẹ́ kí wọ́n máa dó wọn ṣé inú yàrá ni ṣé orí bẹ́ẹ̀dì ni ṣé inú kíchìnì ìyẹn sátọ̀dẹ̀ ni ètò yẹn bọ̀ nǹkan tá fẹ́ sọ lẹ́ni ó ní ọ̀rọ̀ fóònù code lórí fóònù then ṣó dáa kí a máa gbé kọ́ọ̀lù àlè lójú ìyàwó àbí kí ìyàwó máa gbé kọ́ọ̀lù àlè lójú ọkọ then ṣó ya ká máa fi code ká máa code phones wa àwọn obìnrin tó àwọn obìnrin àbọ́kùnrin tó bá dẹ̀ ti ní experience yìí pé kí wọ́n jọ this is the time to call in kí wọ́n lè share experience wọn pẹ̀lú wa mo ti pin nọ́mbà mi then nǹkan kan ni mo fẹ́ sọ so, tí mo rí nínú orí Facebook lénìí tí a bá ṣọ́ra ní orílẹ̀-èdè Nàìjíríà ìyà ọ̀nà méjì ló máa jẹ wá mo ń kára mi fún àwọn èèyàn Nàìjíríà because mo mọ̀ pé ibẹ̀ ni mo ti wá mi ò kí ń ríra mi bẹ́ẹ̀ ni pé mi ò sí ń bẹ̀ ìyà ọ̀nà méjì ló máa jẹ wá a máa ní ìjọba ń fìyà jẹ wá àwa aráàlú a tún máa fìyà ara wa ẹ jẹ́ ká lọ study boya kí àwọn tó bá wà nípò ìjọba kó gbọ́ nǹkan tí mò ń sọ yìí wọ́n láti orientate àwọn èèyàn orientate àwọn èèyàn wọ́n láti teach àwọn èèyàn wípé nǹkan wà tó ń pè ní dementia nǹkan dẹ̀ wà tó ń pè ní hallucination nǹkan wà tó ń pè ní mental health problem lára àwọn nǹkan tí mò ń rí tí àwọn èèyàn ń display ní orí Facebook tán àwọn tó ń múlá jẹ àwọn tó ní wọ́n sọ ọmọ di iṣu mo rí wípé ignorance àwọn èèyàn pọ̀ gan mo wo kinní yẹn wọ́n ní ọmọkùnrin kan sọ ọmọ di iṣu ẹ̀rù Ọlọ́run dẹ̀ bà mí pé ṣé àwọn èèyàn ti sọ ṣé kò sẹ́ni tó kàwé mọ́ nílùú yẹn ni because man tó ló so ọmọ di iṣu yìí bí mo ṣe ń access ẹ̀ mo rí pé má yìí ní mental problem ó need the help ju nǹkan tí àwọn èèyàn ń ṣe fún lọ nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà kò jẹ́ kẹ́nibọ̀dì kò jẹ́ ká trust ara wa mọ́ àti sọ feelings nù akayu sí irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn kò ní ó sọ ọmọ di iṣu ọkùnrin yẹn need the help O ni mental problem ọkùnrin yẹn o gbádùn O need the con rescue ẹ̀ ó need kan assist ẹ̀ àwọn èèyàn tún dákú wọ́n tún sọ pé ó so ọmọ di ẹ rí ìyá tó ti over tó wà ní seventy ẹ ju síwòwò ẹ lájẹ ni ṣẹ́yìn ò mọ̀ pé from age forty lèèyàn ti máa ń ní dementia ẹ mọ̀ nǹkan to ń pè ní alzheimer ni ẹ mọ̀ nǹkan tó ń pè ní body dementia ni ẹ mọ̀ pé from sixty five arúgbó tó bá to ṣe kọ́tọkọ̀tàn ó possible kó ti ní dementia ẹ̀yin ò mọ̀ pé dementia ti máa ń bẹ̀rẹ̀ from age forty á dẹ̀ máa deteriorate títí títí títí títí bí wọn bá ṣe ń rí sign yẹn ti máa ń bẹ̀rẹ̀ tó bá ti wọ bí sixty five tí ọkùnrin arúgbó bá ti ń ṣe kọ́tọkọ̀tàn bí dementia àwọn tó ní dementia bó ṣe máa ń ṣiṣẹ́ ni wípé orí wọn ń gbà mí nígbà tẹ́yìn bá ń ro ọdún yìí ọpọlọ wọn ń ro ọdún mẹ́wàá sẹ́yìn ìgbà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó wà ní kékeré ni ọpọlọ wọn máa máa rò sẹ́yìn nígbà tẹ́yìn bá ń ro two and one àwọn lè máa ro 1965. sixty five ó lè jẹ́ nígbà nineteen sixty five yẹn wọ́n rántí bí màmá wọn ṣe kó àwọn àti ọmọ mẹ́fà pọ̀ bó ṣe kó wọn lọ síbi kankan kan tó bá dẹ̀ tẹ́ bá dẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nígbà yẹn nǹkan tí ọpọlọ ẹ̀ ń rò ló máa sọ síta fún yín bẹ́ẹ̀ ṣe máa interpret ẹ̀ bá ẹ̀ lájẹ́ ni ẹ̀ ní àjẹ́ ni torí pé ó ń sọ àwọn nǹkan tó strange sí yín but nǹkan tí ọpọlọ ẹ̀ ń rántí nìyẹn nǹkan tí ọpọlọ ẹ̀ ń rò nìyẹn ẹ̀yin á wá máa sọ pé àjẹni ẹ wá tú sí wòwò ẹ ló sọ kọ́tọkọ̀tàn ẹ jọ nítorí ọlọ́run tí ẹ tẹ́hàn ẹ bá mọ̀ ẹ fúnra yín lọ kà about dementia ẹ fúnra yín lọ kà about mental health problem because lára mental health problem ni hallucination wà lára mental health problem ni delusional belief wà ẹ máa rẹ́ lòmí á sọ wípé òun lóyún kò dẹ̀ sóyún nínú ẹ̀ ẹ máa rẹ́ lòmí á sọ pé òun ti bímọ ọlọ́run kan tóun wá tẹ́lẹ̀ ẹ máa rẹ́ lòmí á lòun ti wáyé rí a ní èjì òun pé òun one thousand years delusional belief ni is mental problem ẹ máa rẹ́ lòmí a máa sọ ó lè ní àjẹ́ lòun ní ayé kan òun ti pààyàn mental health problem ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn obìnrin tó bá ti wà ní sixty and above wọ́n máa ti ní dementia pàápàá àwọn tí wọ́n bá sábà tó bá pé ó kíní yẹn ti máa wà lára wọn bọ́ wọn ò ní mọ̀ béèyàn bá ṣe ń dàgbà sí i ló máa máa deteriorate sí i téèyàn bá dẹ̀ ti ní dementia kò kí sábà wà ó máa máa lọ sí ni títí èèyàn máa fi dàgbà títí títí títí tán kẹ̀kẹ́ tó kéèyàn tó sọ kọ̀tọ̀kọ̀tọ̀ ẹ ti tu sí wòwò ẹ ti ní pé àjẹ́ ni kò kí ń ṣàjẹ́ dementia ni dementia ni mo lẹ ti má jẹ́ ẹni tó lóun gbéṣu mental problem ni hallucination ìgbà míì gan lára hallucination lára eh, eh, there is olfactory hallucination there is uh, auditory hallucination there is gesturing hallucination àti one under one bóyá tactile or something èèyàn lè máa hallucinate kó máa hallucination dẹ̀ ni nǹkan tí ò sí ń bẹ̀ tí ọpọlọ ẹ̀ sọ fún ẹ wípé ó wà ń bẹ̀ èèyàn lè máa wò pé òun gbọ́ ohùn òun hallucinate pé òun gbọ́ ohùn èèyàn lè máa hallucinate pé èèyàn eh, hallucinate pé èèyàn wà nínú ilé pẹ̀lú òun èèyàn lè máa hallucinate pé nǹkan kan ń rìn lára òun èèyàn lè máa hallucinate pé òun òun taste nǹkan kan òun taste ẹ̀jẹ̀ kéèyàn máa hallucinate pé òun taste ah mò ń taste ẹ̀jẹ̀ ah ẹ̀jẹ̀ ni mò ń taste kẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní lu ẹ máa bẹ̀rẹ̀ sí ní lu ni ẹ máa ló ti ẹ máa ní àjẹ́ ni ó mu ẹ̀jẹ̀ hallucination dẹ̀ ni ó lè máa ní òun taste ẹ̀jẹ̀ ah òun ó lè bọ́ síta kó ní òun gbóòórùn ẹ̀jẹ̀ báyìí òun tèsì ẹ̀jẹ̀ òun tèsì ẹ̀jẹ̀ òun gbóòórùn ẹ̀jẹ̀ ẹ̀wẹ̀jẹ̀ ẹ̀wẹ̀jẹ̀ ẹ̀wẹ̀jẹ̀ òun hallucinate ni pé ah ẹ̀wẹ̀jẹ̀ ẹ̀wẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ni mò ń rí yẹn mò ń tèsì ẹ̀jẹ̀ mò ń gbóòórùn ẹ̀jẹ̀ hallucination ni nítorí ẹ̀ lòyìnbó ṣe ní orúkọ fún eh, olfactory hallucination gestry tactile hallucination uh, auditory hallucination but tí obìnrin kan god bless you tactile tóbìnrin kan bá jáde sí i tó ní mò ń gbóòórùn ẹ̀jẹ̀ ah mo ń gbóòórùn ẹ̀jẹ̀ mo dẹ̀ ń tèsì ẹ̀jẹ̀ tútù lẹ́nu mi ẹ ní àjẹ́ ni ẹ ní kó máa kà ẹ wá máa ti ọ̀rọ̀ sí lẹ́nu pé ọmọ tuntun wo ló ṣe jẹ orí ọmọ tuntun wo ló pa níbo ló ti mú ẹ̀jẹ̀ whereas mental health problem ni mental health problem ni there's something called hallucinations mental health problem ni ẹ má kò máa máa rí àwọn ìyá arúgbó kẹ máa mú wọn kẹ máa lù wọn ní títì yes gustatory hallucination god bless you kẹ́kọ̀ọ́ máa lù wọ́n ní títì kẹ́ bá máa máa sọ wípé wọ́n wọ́n ti àjẹ́ ni wọ́n tí èèyàn bá ti darúgbó oríṣiríṣi àìsàn ló máa ń ṣe lára àìsàn arúgbó ni alzheimer wà lára àìsàn arúgbó ni dementia wà tí arúgbó bá ní dementia pàápàá new body dementia yẹn tí ò bá rí èèyàn around ẹ kó máa support ẹ wọ́n kò dé dìde dìde kó rìn lọ tẹ́yin bá ń rẹ́rìn àwọn máa máa sunkún gbà míì nígbà míì wọ́n lè bú sẹ́kún kò wọ́n ní dementia ní old age ni nígbà tẹ́yìn bá ń rẹ́rìn àwọn lè máa sunkún ìgbà tẹ́yìn bá ń sunkún àwọn lè máa rẹ́rìn ọpọlọ wọn ò ṣiṣẹ́ bíi ti yín mọ́ wọ́n lè máa gbóòórùn ẹ̀jẹ̀ wọ́n lè máa láwọn wọ́n lè máa ní ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ rẹ mo fẹ́ mu ẹ̀jẹ̀ fún mi lẹ́jẹ̀ mu fún mi lẹ́jẹ̀ mu tí obìnrin bá dẹ̀ sọ pé ẹ̀jẹ̀ rẹ ẹ̀jẹ̀ rẹ mo fẹ́ mu ẹ̀jẹ̀ fún mi lẹ́jẹ̀ mu ẹni àjẹ́ ni kò kí ń ṣàjẹ́ ìgbà míì wọ́n máa sọ pé àwọn ń rí nǹkan pé ah ẹ wo ó lè jẹ́ ẹni tó ti kú nọ́mọ láwọn ń rí pé ah ẹ wo ẹ wo mùtírè mùtírè ẹ nítorí pé òun ló pa ẹ ní spirit mùtí ẹ visual hallucination God bless you visual hallucination god bless you a ní pé ah visual hallucination mùtí rèé mùtí rèé o ẹ wo mùtí ẹ rí mùtí ni ẹ ní òun ló pa mùtí ẹ nítorí pé òun ló pa mùtí nítorí ẹ ló ṣe ń rí mùtí ẹ wá ní ó fẹ́ kà torí òun ló pa mùtí ó ti ń rí spirit mùtí ẹ jọ ẹ má jẹ́ ká máa ṣera wa fún nǹkan tá a bá mọ̀ nǹkan tá a bá mọ̀ ẹ má jẹ́ ká máa para wa irú ẹni tó ló sọ ọmọ diṣu yẹn irọ́ ló bá dé kò sí nǹkan kan bẹ̀ irọ́ ni kò sọ nǹkan kan diṣu ẹ jẹ́ ká lọ kà dementia is real alzheimer is real lewy body dementia is real hallucination is real go and read about visual hallucination go and read about auditory hallucination go and read about olfactory hallucination tactile hallucination gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ èèyàn lè smell ẹ̀jẹ̀ èèyàn lè sọ pé òun rí spirit ó lè ìgbà tẹ́yìn bá ń rí ọdún yìí brain ẹ lè máa ṣiṣẹ́ ọdún kẹwàá sí kọkànlá sẹ́yìn kó dẹ̀ pé ọdún kẹwàá sí kọkànlá sẹ́yìn yẹn èèyàn kan kú nígbẹ̀ yẹn brain ẹ dẹ̀ brain ẹ dẹ̀ nǹkan tí brain ẹ dẹ̀ ń program nìyẹn nígbà yẹn a wá máa sọ̀rọ̀ ọmọ tó kú ní ọdún kẹwàá sẹ́yìn bí brain yẹn ṣe program yẹn ẹ wá máa sọ wípé òun ló pa ọmọ yẹn torí ẹ̀ àjẹ́ please if god bless you even àwọn àwọn àgbàlagbà god bless you àwọn tó wà ń bí àwọn tó mọ̀wé gan wà ń bí ṣá god bless you who is this person mo dúpẹ́ bọ́ládé god bless you àwọn àgbàlagbà apart from hallucination uti urinary tract infection ó lè fà kí ọgbàlagbà máa sọ kọ́tànkọ́tàn torí pé àwọn àgbàlagbà wọ́n wà prone to infection wọ́n lè máa sọ kọ́tànkọ́tàn wọ́n lè máa sọ nǹkan tí wọn ò rí infection gbà míì máa ń fà á UTI kó to sọ kọ́tọ̀kọ́tọ̀ nǹkan tí wọ́n rí wọ́n máa wà confusion disorientation oríṣiríṣi wọ́n máa hallucinate ẹ dé wàá pè wọ́n lájẹ́ ẹ máa nà wọ́n ya wọ́n sí wòwò ẹ ní wọ́n ni ẹ jọ torí ọlọ́run knowledge is power ẹ má jẹ́ ká máa tún máa fìyà jẹra wa tẹ bá ti rí ẹni tó ń ṣe bẹ́ẹ̀ don't know walk into the situation and educate them and try láti understand wípé older adults àwọn tó bá ti dàgbà from sixty and above eh, dementia máa ń bẹ̀rẹ̀ symptoms ẹ̀ máa ń bẹ̀rẹ̀ from age thirty forty wàá ti máa brain ò ní máa program kankan dáadáa mọ́ wàá máa gbàgbé nǹkan wàá máa wà moody a lot of things tó interest ẹ kó wàá lose interest nínú wọn tó bá ti ń feel bẹ́ẹ̀ kó tètè múra síra ẹ tó bá ti wá ń dàgbà tó bá ti di bí ó ti di sixty tẹ́ bá ti rìn síbi tí wọ́n ti ń fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ nítorí put it in your head dementia is real hallucinations ó wà real and there are different types of hallucination. ó ní mo ti gbà sọ fún visual um, olfactory auditory tactile and ṣe uh, gustatory hallucination ó wà nígbà irú oní smell yẹn ó lè lóun smell ẹ̀jẹ̀ ó lè lóun fẹ́ mu ẹ̀jẹ̀ kò mí pò jẹ́ àjẹ́ you need to understand that mental health illness is real is real so eléyìí ni mo rí lórí facebook mo wá ní pé kí n wá sọ fún yín pé ẹ jọ nítorí Ọlọ́run ẹ má jẹ́ ká tún máa ṣera wa ká máa ká máa a trust ara wa mo ká wá máa ká kọ̀ máa take laws into our hands kò sí nǹkan tó ń jẹ́ pé ẹ mú àjẹ́ ní títì ìyá seventy tẹ wá ń pè lájẹ́ ẹ ẹ ti gbàgbé pé there's something called dementia please please ẹ jọ̀ọ́ nítorí enough of that pé ẹyẹ kan bọ̀ sílẹ̀ ẹnìkan bà sílẹ̀ wá di ẹyẹ kò sí nǹkan ẹ̀yin gan tẹ́ ẹ̀ ń yẹn delusional belief ni mo ní patient kan tẹ́lẹ̀ tó máa ń sọ wípé òun ní ogún nínú property Queen of England belief wọn nìyẹn ẹ lè rẹ́ lómi alóhùn ti wá sílé ayé lẹ́ǹkan rí for sixty years for hundred uh, for for one thousand years delusional belief ni is a mental health problem i'm telling you so ẹ jọ nítorí Ọlọ́run i'm begging you in the name of God tẹ bá ti rírun nǹkan báyẹn ẹ máa walk into it gbogbo ẹ̀yin tẹ wà lórí platform mi and speak to them and rescue whoever tẹ bá rí tó ń ṣe báyìí tẹ bá rí tí wọ́n mà treat wọn bí bẹ́ẹ̀ yẹn kẹ́dẹ̀ ẹ rescue wọn kẹ́ gbé wọn lọ sí hospital kò sí nǹkan tó ń jẹ́ pé ẹ àjẹ́ ni ẹ ó wá kà ó lè máa hallucinate at that time please ìyẹn gbọ́ títà ó jókòó. Um, mo fẹ́ káwọn èèyàn pè wọlé a ní ká sọ̀rọ̀ lórí fóònù pé ìjọ yẹ káwa ọkùnrin àtobìnrin ká máa fi code sí um, fóònù wa ìjọ yẹ ká máa fi code sí fóònù wa ìjọ yẹ ká máa receive àwọn calls kan nínú ilé tí pàápàá ìjẹ́ nǹkan tó dáa ni tó bá yẹ pé code tá a kì í fi sórí fóònù wa tẹ́lẹ̀ tá a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi sórí fóònù wa nítorí wípé láftà tá ti marry ìyàwó ta fẹ́ bóyá ńgbà ta kọ́kọ́ fẹ́ kò rí ka pé ka ka máa fi phone code sí phone ó kọ̀ déédéé bẹ̀rẹ̀ sí ní fi code sí phone kí ni signal tá à ń send. hello. hello. hello sir. hello yà ẹ o títa yínká tnt. ṣe é program tẹ gbé wá yìí mm. inú mi dùn mọ́ mm. especially fún àwọn ní nàìjíríà yẹ ṣe rí um, dementia wọn ò mọ meaning dementia ní nàìjíríà. Mm ẹ mọ̀ illiterate ó pọ̀ ju ẹni tó wà educated lọ hmm. especially àwọn ìlú àwọn bíi Yíbò àwọn kìnnì yẹn hmm. you understand hmm. ẹ mọ̀ táwọn èèyàn mọ̀ pé even ní age of thirty èèyàn ti wà dementia because eighty percent gbogbo èèyàn nílé ayé tẹ bá jáde láàárọ̀ ńgbà míì ẹ ti tilẹ̀kùn lẹ́yìn o ẹ tún padà lọ wò ó. Oh, bẹ́ẹ̀ni ẹ tún padà lọ wò lẹ̀kùn yẹn pé ṣé ti tì í ṣé rí àwọn àgbàlagbà tó bá ti ń wà age of kìíní ṣé rí tíǹkì wọn ó lè jẹ́ nígbà tó wà bí age of twenty nígbà tó dàgbà yẹn wọ́n máa máa rántí ó lè jáwọ́ ẹgbẹ́ kan tó jọ ń rìn tó máa ní kúnlé wọ́yọ́ bá ohun um, èèyàn kan ṣeré gbà yẹn tó yẹ pé bíi group tó wà ń brain wọn tó bá dàgbà wọ́n lè ní um, ẹ bóyá ohun ẹgbẹ́ àwọn ni ẹmọ hmm. àwọn làwọn pa pẹ̀lú pátọ́pá yẹn wọ̀ wípé kínní ẹmọ wọn ò rántí anything gbà yẹn. Mm-hmm àní nàìjíríà wá ní àjẹ́ ni ẹ mọ̀ sábà máa wo gbogbo the whole Africa that thing is really common in Nigeria hmm. pé àjẹ́ kan pé àgbàlagbà kan àjẹ́ kan ẹ mọ̀ gbogbo àwọn North Africa àwọn tó jẹ́ Zimbabwe àwọn kìíní yẹn dẹ́nu wọ́n ti wọ́n ti mọ nǹkan tó ń jẹ́ dementia wọ́n dẹ̀ mọ̀ tó ń jẹ́ Alzheimer I understand mm-hmm. because the way of their knowledge yẹ ó close mọ́ ti òyìnbó òyìnbó star or or or South Africa Nàìjíríà nìkan náà ni problem yẹn ló ti wà ẹ lè rí èèyàn ẹ lè rí South Africa kọ́kọ́ ní pé àjẹni. delirium God bless you Bukola Abe ń gbọ́ yín. ẹ lè rí arúgbó South Africa kọ́ ní àjẹni bẹ́ẹ̀ ní Nàìjíríà ó yẹ kí wọ́n lè kọ́ lè kọ́ lè light wọn kọ́ lè kọ́ lè jẹ́ kọ́ mọ pé the meaning of dementia. and there's something called deja vu hello. mo ní there's another thing tó ń pè ní deja vu tí wàá máa rò pé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ rí sí ẹ. yẹ bóyá kankan ti ṣẹlẹ̀ okay okay àti yíká gbogbo ọ̀sà age of twenty gbogbo wa nígbà míì ẹ kò lè ẹ kò lè máa drive lọ títí báyìí èèyàn kan lè wà lẹ́gbẹ̀ẹ́ yín àbí bójú ọ̀gá yín ẹ kò rò pé ṣé kí n fọ́ọ̀mà nìyí létí àbí irú nǹkan bẹ́ẹ̀ mm-hmm. ẹlòmíì lè máa drive lọ kó kọ̀ ní pé kó nǹkan fi mọ́tò gbá èèyàn kan mm-hmm. ẹ understand tó kó máa wà ń bèrè ìgbà míì tẹ bá rẹ mọ̀ tẹ bá wà báyìí tẹ bá kọ̀ jókòó ẹ kọ̀ ṣe nǹkan kan ẹ kọ̀ àkínní ah, mo ti ṣe kínní yìí ní twenty years ago tó jọ nǹkan tẹ ṣe yẹn gangan ẹ ẹ dẹ̀ ṣe ní twenty years ago. deja vu nìyẹn. yeah I understand so gbogbo nǹkan náà wọn mọ anything so inú mi dẹ̀ dùn pé ẹmọ káwọn èèyàn lè sọ̀rọ̀ káwọn tó wà naija kọ́ lè kọ́ lè mọ the meaning of dementia. ẹgbẹ́ ẹ ṣe gan. so now hello, hello sir hello sir ṣé fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ fóònù ṣó yẹ kọ́kùnrin máa fi code sí fóònù. ẹ ṣe é ti fóònù tẹ sọ yẹn tùmí o bẹ́ẹ̀ni ṣe sọ èmi máa ń ṣe bẹ̀tẹ̀ mi èmi wí pé kò dáa kọkùnrin máa fi code kó máa fi ṣe fóònù. kí ló dé fífi pé kò dáa. first of all right firstly yes mo ní ọkọ àti ìyàwó kan kíní ti happen about six years ago hmm. ìyàwó mọ code ẹ hmm. you understand Hmm. so nígbà tí ọkọ ẹ kú tíyàwó mọ kó dẹ kó mọ anything kò mọ kò mọ nǹkan kò mọ láti get àwọn nọ́mbà láti contact bank ó ní àkáǹtì yẹn ó dẹ̀ gba loan ibẹ̀ ìyàwó mọ̀ gbà tó kú ṣọmọ kó ti ní insurance kò yẹ kí wọ́n kó sanwó loan yẹn mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni fún bíkọ bíi one year. Hello? bẹ́ẹ̀ni fún láti lè contact àwọn báǹkì nígbà tó kú yẹn bẹ́ẹ̀ ó mọ̀ kò dẹ̀ mọ anything nípa kínní fún bí nǹkan bí one year you understand ó ṣe ìwé ní paperless bí one year wọ́n kàn ṣe di wọ́n yọ ọkọ yẹn níbi nǹkan bí owó nínú account wọ́n yọ gbogbo owó lónìí yẹn tán pátápátá nígbà tí wọ́n rówó yọ mọ́ bó ṣe ń kọ lẹ́tà sí ilé nìyẹn. hello hello. hello ma aunty yín ká ti ń ṣe ẹ pé tó ma. ẹ kalẹ́ o ẹjọ máa ṣe um, mo lè sáré mo lè sáré ṣe little contribution sí ti dementia tẹ ṣẹ̀ṣẹ̀ sọ yẹn. ẹ fẹ́ change show yìí o ẹ ṣe sí. okay ma um, to just buttress àwọn point tẹ ti kọ́kọ́ give láwọn nǹkan tó lè fà ti educate àwọn èèyàn náà which is very good and encouraging but from science point of view ara àwọn àwọn ara àwọn nǹkan tó tún máa ń fa dementia gbọ̀ngàn ni wípé ó ní nǹkan kan tá à ń pè ní superconscious mind nǹkan tí superconscious mind yẹn máa ń ṣe ni wípé àwọn ọ̀rọ̀ ó máa ń wà registered síbẹ̀ ara superconscious mind yẹn láti máa ń lálàá ṣe mọ́ dream is a combination of àwọn nǹkan tá a ti go through during the day most of the time tẹ bá notice tá a bá wá sùn à á fi lálàá ṣe ti rí àwọn ìyá yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí ní dàgbà especially àwọn ọkùnrin àwọn obìnrin àwọn ìyá wa hmm. number one nǹkan tó ń fa dementia fún wọn òun ni hormonal imbalance ṣe ẹ mọ̀ nípa hormone dáadáa àǹtí yínká sọ mi ò ní pẹ́ jù lẹ̀ tí àwọn hormone yìí tán bá ti wà imbalance especially lára obìnrin especially the sex hormones. nǹkan tó fa dementia um, please the number to call is plus four four seven four zero four eight five one two three four that's the number to call the number to call is seven four zero four eight five one two three four dementia comes with age and um, from the from thirty nìyẹn ti máa rí àwọn symptoms yẹn ó wà bẹ́ẹ̀ fọkùnrin it's not something that is unusual it's not something that is abnormal but ẹni tó bá ti ní ẹni tó bá ti ní ó ti ní nìyẹn kò sí nǹkan téèyàn lè ṣe sí kò sí nǹkan kan téèyàn lè ṣe sí but nǹkan tí mo ìkọ̀fẹ́ kọ́ change iṣẹ́ òyì nǹkan tí mo kọ̀ fi sọ ni wípé mo ti rí several times tó máa ń já àwọn èèyàn síwòwò ní nàìjà tó máa ń ní àjẹni mo dẹ̀ ti rí several times tó máa ti lu àwọn èèyàn tó máa ló sọ pé òun fẹ́ mẹ̀jẹ̀ so i just want you to know that mental illness is real and eh, ṣé ọ̀rọ̀ yìí máa wà very difficult fún mi láti pè schizophrenia àwọn tó ba ní kinní yẹn náà máa ń sábà hallucinate téèyàn bá dẹ̀ ní dementia ń gbà mí náà ó hallucinate so ẹ jọ nítorí most of the things they máa ń rí ń ó lè jẹ́ hallucination ló máa ń fà tí àwọn obìnrin yẹn fi máa ń sọ ọ̀rọ̀ yẹn tó fi máa ń sọ fún yín tó fi máa ń sọ wípé àwọn fẹ́ àwọn ń rí ẹ̀jẹ̀ àwọn pọmọ tuntun nǹkan tí wọ́n brain wọn program yẹn schizophrenia schizophrenia hmm. mi kí lè ọ̀rọ̀ yẹn máa ń kọ́ mi lẹ́nu schizophrenia hello. ẹni tó bá fẹ́ pè ẹjọ ẹ pé ẹ court nǹkan tẹ́ fi ń gbọ́ you can call in for matchmaking and you can call in fún ọ̀rọ̀ phone tí a dá sílẹ̀ tó bá ti ní experience yẹn rí you can call in for the phone you can call in for matchmaking you can call in if you want to then àwọn tó àwọn ọkùnrin kan pè mí mo ní kó pè lórí show àwọn tí show ta ṣe ní jọ sat tó ta ṣe last yẹn ẹ tí ó ti change life wọn hello hello tẹ bá fẹ́ pè ẹ pa nǹkan tí ẹ fi tẹ bá fẹ́ pè ẹ pa ariwo tó wà ń bẹ̀ yẹn ẹ pa ariwo tó wà ń bẹ̀ yẹn ariwo tẹ́ ń gbọ́ yẹn ariwo tí mò ń gbọ́ yẹn pa ẹni tó bá fẹ́ pè kó kúrò níbi tí ariwo wà ẹ pa ariwo tó wà ń bẹ̀. The number to call is plus four four seven four zero four eight five one two three four. Plus four four seven four eight five one two three four ni number to call. Plus four four seven four. Oh. Seven. Hello. Hello, Auntie Nka Ekalema. Ekale Yami. Yes, ma Ekalema. Ekalema. Ẹjọ́ màmú kọ pásítọ̀ gbogbo nípa ọ̀rọ̀ fóònù tẹ̀sán títí phone. Yeah. àlòkù òkú fóònù. Ní ọmọ kékeré ọgbọ́n ọmọ kékeré tèmi, èmi bìlì ìbìlì pé for one safety, midway your house, hide your house so that pé tí fóònù yẹn bá sọnù kọkọ bẹ́ẹ̀ yẹn òkè yẹn lè pa fọ́ọ̀d but there is something we call like um, home settings, like one like phone many nìsín as soon as mobile bá ti dé sínú ilé má unlock rẹ̀ eh? mm-hmm. so I don't need to use my password or passcode while I'm in the house. okay. automatically ó ti register ìpè ilé ni mo so the phone will stay unlocked all through the time tí má so most of the bóyá táwọn ọkùnrin náà bá ń ṣe bẹ́ẹ̀ bọ̀bọ̀ èyí tí ò bá you know lè fi síbẹ̀ torí tí kò bá sọnù so that nobody would quickly go into your private documents and everything that is like you know like private to you outside the house but once you are in the house okay stay of stay home setting so the phone stay on lock while you are at home. okay all right ẹ so um, the àwọn cause tèmi mọ̀ pé ó ń fa dementia òun náà ni advance in age uh, maybe neurological disorder bóyá téèyàn bá ní brain damage àbí téèyàn bá ní brain injury àwọn nǹkan tó ń fa dementia yẹn i don't know about hormones but i know about neurological disorder and i know about advance in age nǹkan tẹ́mi mọ̀ tí mo mọ̀ ní school pé ó ń fa dementia nìyẹn. two three four. hello. hello. hello yẹ à ń gbọ́ yín. ẹ ẹ sọ ẹ Ọkọ Kẹ́mi ló ń pè yí o. Ok, ẹ gbóhùn sókè. Àwọn àwọn aláwọ̀ frustrated Europeans from Nigeria. Ok. Ẹ káalẹ́ mà, màá tí wéèkì mọ̀ pé. Ìyá Nàìjíríà ẹ lọ ẹ ṣe o, ọpẹ́ o. Ó ti kọ́ta rẹ̀. Hello. Hello? Hello? The number to call is plus four four. Mo ni feka káwọn èèyàn dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ fóònù because um, reason to mo ṣe fẹ́ káwọn èèyàn mo ni opinion tèmi mo ni nǹkan tí mo fẹ́ sọ ah, mi bo mo fẹ́ káwọn èèyàn dá ijo pé ìjọ fi code sí fóònù ara especially tá a bá tele. n ṣe tẹ́lẹ̀ ṣó yẹ ká máa fi eh, code sí fóònù ara wa ṣó yẹ ká máa gbé call àwọn call àlè nínú mo fẹ́ káwọn èèyàn dá sí the number to call is plus four four seven four zero four eight five one two three four. ah ẹ ṣé o hormone imbalance is something with depression not Two, dementia. Three. hello. hello ma ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́ o. yes ma ní opinion tèmi mi rò pé kò dáa fún ọkùnrin àti obìnrin kan máa fi kúrò sí fóun tí obìnrin bá fẹ́ ṣèrànù bí nǹkan tẹ́ kọ́ wa the last time ó lè ra fún mi tọkùnrin náà bá ṣe fẹ́ ṣèrànù ó lè ra fún mi irú ọkọ mi ń sìn báyìí òun fi kóòdù sí fóònù tẹ̀ bọ̀ kóòdù tẹ́mi fi fóònù tèmi kò lè gbà kó má mọ̀ á fẹ́ kí n sọ kóòdù mi ó dẹ̀ mọ̀ kóòdù tèmi bọ̀ kò lè jẹ́ kí n ó pò fóònù tẹ̀ so gbàrí máa wò pé àkílẹ̀ ni yìí ní ní secret tó fi ń ṣe báyìí tó àfikàn tá a fi ń ṣe hmm. obìnrin làwa a lè ṣe nǹkan tó bá ṣe. okay hello. hello. hello. good evening. good evening. hello ma. hello à ń gbọ́ yín. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. máa jẹ́ kí n mọ̀ pé fún ma. hello. hello? hello. hello. hello ẹ kalẹ́ o. ẹ jọ ẹ̀yin náà mọ̀ pé mo ti sọ wípé kò tí ì sí matchmaking fún nàìjíríà mo ti sọ náà mo ti sọ ṣe ń wáìnì mi ni. ẹ mọ̀ pé mo ti sọ náà ṣe ń wáìnì mi ni kò dáa. ṣé ń wá ìmì the number to call is plus four four seven four zero four eight five one two three four. two. hello. hello. hello ẹ gbóhùn sókè sá. hello ṣe àti nǹkan náà ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. bí ẹ ṣe nípa program tẹ́ ń ṣe yẹn nígbà tí mo fẹ́ sọ nípa fóònù kóòdù ọ̀nà kò dé the problem is that àwọn obìnrin gbà míì ló máa ń kọ́ sí issue táwọn àfi ń ṣe kóòdù sí torí àwọn kan tí ò kàn wọ́n nǹkan mi lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ personal ó lè jẹ́ personal information tóbìnrin bá bọ́ sí into it before you know you be acting on it àwa máa dalérú hmm. kí wọ́n máa kọ́ sí wàhálà nílé tó hmm. rúgbà míì òun ló máa ń fà á ńgbà mí tó pé ọkùnrin àwọn ọmọ ọkùnrin ní ilé iṣẹ́ ilé ìjẹsẹ tó wà fẹsẹsẹ àwọn nǹkan yìí lè jẹ ó lè jẹ pásánà ó lè jẹ even a contract a ní ọkùnrin ti lówó ó lè rówó lówó lórí àkáǹtì kó di wàhálà kó bẹ̀rẹ̀ sí ọjà lérò tí gbogbo ilé máa dàrú hmm. tó ń sàlẹ̀ tí ọ̀sìn nígbà mi tó máa ń pòjì ọkùnrin kó tó tó sọ̀tì lóde ìlú kì í ṣe gbogbo ẹ̀ ló jẹ́ pé nǹkan bí obìnrin ọ̀ọ́ ọkùnrin ọ̀ọ́ bí àlè ọ̀ọ́ bí bẹ́ẹ̀ ló máa ń lè ju opinion mi nìyẹn tó gbà mí ló máa ń fà tó ara ń pè let me just like let it okay. ok ṣé báwo obìnrin wa ń kọ́ obìnrin wa ń kọ́ ṣé ó dáa kóbìnrin fi báwo lẹ́yìn ṣe máa fi tóbìnrin bá wá fi kóòdù sí fóònù. Eh, you know, no, I will just let the wife understand based on this, because in that, an issue like me now, kí n tó máa fi kóòdù rẹ̀ wọ́n máa ń yẹ kó yẹ pé my official information and which made annoyed so you can see what you have done so based on that one. hello. à ń gbọ́ yín sà. ó bẹ yá please mo fi pé bára ọ̀rọ̀ ọkùnrin àbóbìnrin ló lè tì sí so she pours into my personal information which is official. She now started using it and started acting on it at home. Yeah, owó lówó tí a yóò mọ bó ṣe jẹ́ started ó da wàhálà tó tẹ̀lé dàlẹ́. Ẹ̀bọ̀ ṣé fóònù yẹn? Ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ bí. Disadvantage tó wà ń bẹ̀ ni pé nígbà míì ọlọ́mọ jẹ́ ayé àìṣedéédé tí nǹkan bá ṣẹlẹ̀ tí ẹni ẹ bá wà unconscious nobody can have access to that phone. These are the disadvantages tó wà ń tó yẹ pé it can lead to even life, loss of life. Mm. So only advantage here has disadvantage. Hmm. Okay. Um, the number to call yes, the number to call is plus four four seven four zero four eight five one two three four. I I have my opinion about phone. But mo fẹ́ káwọn èèyàn pè wọlé náà kí n tó um kí n And nǹkan tí mo fẹ́ base ọ̀rọ̀ yìí lé lórí ni àwọn nǹkan tí àwọn kan kọ sí orí page ni àárọ̀ yìí nígbà tí mo ṣe update yẹn àwọn kan send àwọn nǹkan kan síbẹ̀ tí mi ò fẹ́ sọ ọ̀ǹtí tí àwọn díẹ̀ bá ti pè pè pè pè wọlé díẹ̀ oh. máa wá máa ṣẹ̀ wá sọ. hello. hello. hello sir. à ń gbọ́ yín. hello. hello à ń gbọ́ yín à ń gbọ́ yín sẹ̀. Um, láti UK ni mo ti ń sọ̀rọ̀. ok. ẹ eh, fẹ́ mi o ẹni tó ń fi kóòdù sórí fóònù hmm. kò dáa ó dẹ̀ tún dáa irú èmi experience mo ní báyìí ìyàwó mi ó máa ń fi kóòdù sórí fóònù mi ò mọ kóòdù ẹ̀dẹ̀ mi ṣùgbọ́n gbogbo kóòdù tèmi ló mọ̀ hmm. àwọn èèyàn kan dẹ̀ máa ń pè tí mo gbójú kúrò pé kò sí nǹkan tó kàn mí ṣùgbọ́n kò fẹ́ kémi yàn lè náà ń ta ṣẹ́yìn wá suspect pé òun ó da kò dẹ̀ tún da ṣẹ́yìn suspect pé òun yàn based on each person's experience. ṣe ẹ̀yin suspect báwọn tó ń pè yín àwọn àlè ẹ̀ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. okay a máa sọ̀rọ̀ medical person ni so àwọn tó máa ń pè ju àwọn doctors ni doctors ni. okay a sọ̀rọ̀ lórí ẹ̀ later hello. hello àti ìka ẹ̀ka lẹ́ o. ẹ̀ka lẹ́ máa. opinion tèmi ni mo ní kí sáré sọ lórí ibi tí ìfẹ́ bá wà kò yẹ kí ọkùnrin àti obìnrin kọ́ máa káàdì pásíwọ̀dù wọn fúnra wọn ó yẹ kí ọkọ kọ́ mọ pásíwọ̀dù ìyàwó kí ìyàwó náà kó mọ pásíwọ̀dù ọkọ níbi tí ìfẹ́ bá wà ibi tó bá ti ń di pé èèyàn kan ti ń fi pásíwọ̀dù sórí fóònù <laughs> èèyàn kan ti ń béèrè lọ́wọ́ pé mi ì èèyàn ẹnì kejì yẹn ó ti ó ti ń ṣe nǹkan tí kò yẹ kó ṣe nìyẹn ó ti ó ti ń fi nǹkan pamọ́ ibi tí ìfẹ́ bá wà mí ìdẹ̀bí bí kò yẹ kéèyàn máa fi nǹkan pamọ́ so ó yẹ ká jọ mọ pásíwọ̀dù ara wa àtọkọ àtìyàwó tá a bá ti mọ pásíwọ̀dù ara wa mọ́ definitely èèyàn kan ti ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe nínú wa nìyẹn opinion tèmi nìyẹn. mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín mo fẹ́ béèrè lọ́wọ́ yín tí ọkọ yín ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan báwo ni ó ṣe máa affect yín mentally tí ọkọ yín bá tí ò ń fi phone sí kò ń fi code sórí phone tẹ́lẹ̀ ó kàn déédéé wá ń fi phone sórí code ẹ̀ mọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tẹ tẹ ẹjọ́ mari tẹ́lẹ̀ báwo lẹ ṣe máa feel kí ló ṣe máa affect yín. actually nǹkan tẹ̀ ń sọ yóò ṣẹlẹ̀ síbi báyìí so ìgbà tí mo tí mo mọ̀ ó dùn mí torí pé èmi fóònù tèmi ní code ṣùgbọ́n òun mọ password mi orúkọ ẹ̀ ni mo fi ṣe password fóònù tèmi ṣùgbọ́n kò já kẹ́mi mọ password òun mọ́ mo wá ń feel bad pé definitely máa yìí ó ti ń ṣe nǹkan kan tí ò jẹ́ kó ṣe tẹ́lẹ̀ kí mo mọ password rẹ̀ mi ìfẹ́ mọ̀ nǹkan tó wà lórí fóònù rẹ̀ mi kì í ṣí fóònù bọ̀ àtìgbà tí mi ti mọ password rẹ̀ any opportunity tí n bá rí mo máa ń fẹ́ ṣí fóònù ọjọ́ kan tí mo dẹ̀ rọ́ opportunity tó sílẹ̀ tí kò rántí pé òun sílẹ̀ tó lọ wẹ̀ kó tó dé mo wá tún fóònù oríṣiríṣi àlè ló ti wà ń bẹ̀ so ẹ ẹ sọ fún mi nísìn wípé. ìyá fún mi ní àrídájú pé tí ọkùnrin bá ti ń fi password sórí fóònù tí òfin ṣe tẹ́lẹ̀ definitely there is something fishy. so mo feel bad mo react negatively but at the end of the day i just manage to get used to it. ok tí mo dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ ọkùnrin ni wọ́n nígbà. ok ẹ fẹ́ sọ fún mi sí wípé tí ó bá ti fi code tí ó bá yẹ pé kò fi code sí ẹ kí n lọ sórí fóònù ẹ̀ mi kì í lọ sórí ẹni tí ń ronú brain mi ò kí ń lọ ọbẹ̀ pé ó ní nǹkan tí wọ́n hide. Mm-hmm. ẹ ṣe god bless you ẹ ṣeun hello bí tí mò ń lọ gan nìyẹn hello. hello àti nǹka. hello ẹ kalẹ̀. ẹ ah. ka ọ̀rọ̀ ẹ kúrò ìgbà ètò ètò mo máa ń mm. ah, rí ìkùn sí. ṣé ẹbí topic ẹ sọ yẹn is a very good topic ọ̀tọ̀ àtọ̀ ayé ń ṣe àtúnyẹ̀ àtọ̀gbọ́n ṣe. Mm ṣé mo fẹ́ sọ pé kò dáa kí ìyàwó àtọkọ kan máa fi gold kọ̀ọ̀kan. ẹ break kí ló dé tẹ ń break ẹ break ibi tẹ wà ẹ break àgbádùn ọ̀rọ̀ yín. Ah, à ń gbọ́ yín. àti mo máa ń rí ọkọ mi àti àìsí àìsí kóòdù fún wa. Hmm kẹ́kí ń gbá mi sìn. à ń gbọ́ yín ẹ̀hẹ́ gbàtẹ́ mari ẹ̀ kí ń kò dí fóònù yín. kò dí fóònù wa in fact nígbà tá a ṣe mari nídéjì tí fóònù bá ń rìn ọkọ mi máa gbé ó máa ka mẹ́sẹ̀gì sí mi ní kọ̀ọ̀kan láti ká ẹ̀ fún. so náà tí fóònù bá rìn ìjà ní kí n gbé ṣé wàá di nígbà tó ká ọ̀bẹ ìṣẹ́ ọkọ̀ ìfọ̀n ẹ̀ mo rí pé. a gbádùn ọ̀rọ̀ yẹn ẹ̀ break mi ò gbádùn ẹ̀. a gbádùn ẹ̀ mi gbádùn ọ̀rọ̀ yẹn hello. hello ma. hello. à ń gbọ́ yín. ẹ kú ètò ma. yes ma. oh seven. oh my god. Eight, three. hello. hello ẹ kalẹ́. ẹ kalẹ́ ma ẹ gbóhùn sókè. Okay. Eh, yes ma mo fẹ dá fètò ni hmm. ó ti ṣẹlẹ̀ sí mi rí hmm. nípa ọ̀rọ̀ fóònù ọ̀nà fóònù hmm. ìgbà tí èmi àti ọkọ mi nígbà a fẹ́ fẹ́ra wa kò sẹ́ni fi password or anything sórí fóònù ọ̀tìgbà tọkọ mi lọ nàìjà àgbà tó máa dé ó ti fi kóòdù sí orí fóònù wọn á béèrè pé nítorí pé èmi máa anyhow mi tó bá rìn gígan máa ní ta ló ń pè ọgbà tóun fi sí ó ó ó jẹ́ nǹkan kan fún mi ó pé ah ó dàbí pé bàbá yìí ó ti ṣe nǹkan tí ò da nǹkan tó lè mú kó lè fi fóònù sórí fóònù and then we èmi náà wá ṣe irú ẹ̀ fún ó wá ń béèrè pé why ṣe mi ṣe fi fóònù mo ní ah you do your own i will do my own fellowshipping tẹ̀ra fan hmm. at the end of the day ìgbà tó yá wọ́n á get to know pé ó ń yan àlè àlè tó ń yàn yẹn orí ẹ̀ ó ti dá lórí gbogbo information bí mo ṣe ń lọ bí iṣẹ́ ọ̀dẹ̀ sẹ́ni pé mo gba annual leave gan níbi iṣẹ́ mi ò tọ́ fún ìgbà tí mo jáde tí mo máa padà wọlé bá ó ti ń bá àlè sọ̀rọ̀ o so hmm. mo wá sọ pé ẹ̀ well done nítorí èmi náà mo fi sáì sọ́bọ̀ díẹ̀ hmm. mo wá mọ̀ mọ̀ àwọn ọ̀rẹ́ mi tí mi ò kí pè tẹ́lẹ̀ I have to be calling them and they are calling me ìyẹn dẹ̀ máa ń fún ní touch brain pé ẹ ọkùnrin ń pè mí kí mo ṣé n bá kẹ́ ń bá wọn sọ̀rọ̀ máa ṣe yẹ̀yẹ́ ni àwọn òun òdẹ̀ nímọ̀ òun máa fẹ́ à. ẹ wá ń dáfojú di. by the end of the day mo wá sọ pé wo mi dáadáa mi ò lè yan àlè ọtíjọ́ tó bá ti yan tí o bá fi àlè yìí lẹ̀ èmi náà máa yan àlè ìwọ tó bá máa ṣe ló máa ṣe. so from there ó yóò dẹ̀ stop ẹ̀ kò stop ẹ̀ at the end of the day ó ṣàkọ̀dẹ̀ fi ó ṣàṣì fún ẹ pókó ẹ kíní pásíwọ́ọ̀dù ẹ ó ṣàfẹ́ tó bá fẹ́ lọ sórí fóònù mi báyìí ni so definitely tó bá dẹ̀ ti lálẹ́ ó ti ra fóònù mi á wá pa fóònù yẹn lálẹ́ ìyẹn fóònù mi yẹn o tó rà yẹn pa fóònù yẹn so fóònù di ọ̀dà wọn yẹn wá free á wá pa fóònù yẹn lálẹ́ hmm. so èmi máa ń pa kò sẹ́ni bọ̀ tó pe máa yí so later náà mo tún get tẹ́mọ̀ gbàtí jẹ́ mo kàn wọ́n let me just leave him ọkùnrin lọkùnrin máa máa jẹ́. Hmm. so tó gbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní rí call tẹ bẹ̀rẹ̀ sí ní rí fóònù yẹn tí wọ́n fi code sí báwo lẹ ṣe ń feel psychologically. Ah, ẹ má jẹ́ ń sàn yín ó bà mí nínú jẹ́ seriously and uh, because even I don't even trust him anymore. wọ́n bá ní pé á ni máa lọ dúró sórí z dé mi pé hmm, ọ̀gbẹ́ni nǹkan tó ti lè ṣe báyìí ṣe mi ò lè tó bá ní bí mi mò ń lọ sórí z ẹ mọ̀ kéèyàn ti dúró sórí z pé fẹ́ hmm. z ló sì bọ̀ and it affect me a lot because I go trust at the end of the day you don't trust him anymore so ẹ mọ̀ love yẹn ó bẹ̀rẹ̀ sí ń dínkù hmm. ó ń dínkù ó ń dínkù. Hmm. ok ẹ ṣe. so nǹkan experience mi ní nìyẹn òun mo ṣe ní kí n pè wọlé. ṣẹ́yìn náà wá fi code sí orí fóònù tiyín náà ni. èmi náà fi password sí o but mo dẹ̀ mọ̀ pé password tèmi náà fi sí yẹ ó máa ń dà lórí irú ni pé ẹ ìyàwó òun definitely ìyàwó òun yàn àlè èmi ò dé èèyàn àlè but èmi náà fẹ́ kóun náà feel pain kóun náà put me through èmi ṣe mọ́ mọ́ fi sí ìjà wọn máa ń gbé kọ ìjà wọn máa ń gbé kọ lóbìnrin nínú ilé ṣọ máa ń gbé kọ làlè nínú ilé. wá ó ń ti gbé rí bọ̀tí gbígbé tó gbé ni pé èmi ti lọ sí mo sọ fún pé mo pàtẹ́mi ti rí sign yẹn hmm. tẹ́mi bá gba olùdé ń diṣẹ́ níbí ní London bí mi ò ní hmm. sọ fún mo kàn lè jáde ń bẹ́ẹ̀ bíi thirty minutes máa wá padà máa wá padà máa bá lórí fóònù mi. tòun ti máa wá bá lórí fóònù ẹ mọ̀ hmm. ẹgbẹ́ tó wà ṣọ́ọ̀dá ọmọbìnrin yóò lọ síbi iṣẹ́.

yes àdúpọ̀ ọjọ́ máa ọ ẹkú ètò máa ọ. Hmm. yes ma nípa ọ̀rọ̀ code àti kìíní lórí phone. Hmm. to my own experience ma hmm. kì í ṣe mátà pé kọkùnrin fi code sórí phone means pé bíyá ó ti ń yan àlè àbí kankan. ṣe rí àwọn àgbà wo wọn kì í fi code sórí fóònù wọn o. kódà <laughs> ibi táwọn kan tún expert dé fóònù á wà ní á tẹ̀ máa rí ìgbà yìí bọ̀ ẹ̀ ní mọ̀ pé wọ́n yàlè. Hmm. so ká ó máa rò pé bí atókùnrin bá ti fi kóòtù orí fóònù ní ìfẹ́ àwọn ọkùnrin míì wà ló jẹ́ pé tó bá ti bẹ̀rẹ̀ sí í yàlè àwọn tó ti ṣẹ̀ ń lẹ̀ ní àwọn beginners ló máa ń fi kóòtù orí fóònù tó bá ti ṣẹ̀ ń yàlè. Hmm. but àwọn àgbà wo tí mo ń sọ yìí wọ́n fi kóòtù orí fóònù so ẹ má máa jẹ́ ká darí ọ̀rọ̀ yẹn sí pé ẹnìkan fi kóòtù orí fóònù ní ìpè ó ń lo àlè hmm. kò rí bẹ́ẹ̀ mà nǹkan tí mo ní kí n sọ nìyẹn lọ. anyway eh, mi ò èmi ò sọ pé nìkan fi fóònù sórí fóònù ó yàn àlè kò sí ẹni tó tiẹ̀ mọ́rọ̀ àlè wá akọni ṣó da kéèyàn máa fi kọ́kùnrin àtobìnrin máa fi fóònù sórí kọ́ máa fi kóòdù sórí fóònù mi ní nítorí pé o ti ń fi kóòdù sórí fóònù ó mì pé òun yàn àlè mi de ní wípé torí pé o ti ń fi kóònù foni fóònù kò mí ìpò mi ìdẹ̀ ní pé bóyá o ṣe fi ṣóònù ẹ jẹ́ ka ta ba ti gbọ́ opinion àwọn èèyàn tán màá wá sọ implication ẹ̀ fún wa màá sọ ibi tó dá sí màá sọ ibi tí ò dá sí màá sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ta tún fi máa ń kó bára wa ní inú ìgbéyàwó màá sọ e ẹ ẹ kúkú mọ̀ pé èmi ò support ẹni obìnrin tó bá ń check fóònù ọkọ ẹ̀ ó fẹ́ para e ni èmi ò support ẹ̀ ẹ àwọn tó bá fẹ́ pè wọlé matchmaking you can still call me but mi bí wọ́n bá ní pé ká ṣe matchmaking nìkan ká má sọ̀rọ̀ rárá ó tún dùn pé máa tún ṣe show before Saturday ní mi ìdẹ́fẹ́ ṣe show before Saturday tá máa ṣe the main show pé oh, yeah, position wo bó ni obìnrin fẹ́ kó ti máa dó àwọn so Two, mo ṣe ní kí n mú eléyìí matchmaking hello. hello ma. ẹ jẹ́ ẹ sọ̀rọ̀ sókè ẹ kalẹ́ ma. hello. hello ẹ kalẹ́ ẹ kalẹ́ mà ẹ rà mà ẹ opinion tèmi nípa phone this phone matter is personal use anybody tí o bá fi okó sínú sórí phone bá fòrò ṣó yín gan ọmọ kan pè mí hmm. so tí o bá fi kó ẹkọ sínú kókó mi kò bójú ó yàn àlè àbó ṣe anything something happen to me my boyfriend rather ó travel ó wá sí ọ̀dọ̀ mi or something. So because Omokozbi, he transfer money from our account to his own account and deleted all the um, uh, debit alert, like hundred k So mo but mo wá fẹ́ transfer owó lórí account mi lọ sórí account ẹ̀kọ́ sometime lẹ́yìn ìgbà tó ti left tó ti lọ. Mo wá fẹ́ transfer owó láti orí account mi, mo wá rí pé ah, owó yìí is like ó ń short like hundred k Mm. mo wá ní ah, mo ní láti dé bank or something àwọn tó yí was not for mo á pè gẹ́gẹ́ bí ẹni tí mo rò bí mo nífẹ̀ẹ́ mo wá ní àmú ah, ní kọ́kọ́ ṣẹlẹ̀ sí àkàǹtì àwọn tó go there so mo wá ń lọ wá ní eh, adé padà sílé padà sílé padà mo ní what happen what really happen do you know about it so ó wá ní eh, ìgbà tí wọ́n ti fẹ́ gbé báàkì ọ̀rẹ́ jì ló sọ àtọ́ mi pé òun mọ̀ ń pa ẹ̀kọ́ kan pé òun máa eh, transfer owó yẹn padà sí mi ó mú mi kí n hate ẹ̀ báwo ni boyfriend ti ń ṣe ní báńkì báwo ni ẹni sùúrù mà ẹni sùúrù mà ẹni sùúrù mà ẹni ah, sùúrù mà ẹni sùúrù mà báwo ni ọkọ boyfriend yín ṣe mọ eh, account account detail ti yín. mo ń ṣe ma always always busy with phone and transaction. okay so maybe ibi tí mo ti ń ṣe transaction báyà àjókòó bẹ́ẹ̀ ló ti cap ló ti capture eh, code mi. okay mo wá fẹ́ bèrè lọ́wọ́ yín. so bó ṣe ṣe. Hmm ẹ sọ nǹkan kan tó ń fẹ́ béèrè lọ́wọ́ yín ọkọ àti ìyàwó tí wọ́n bá ti má rì kí ni kí ni wọ́n máa ń sọ pé àwọn dì. tí ọkọ àti ìyàwó bá ti má rì kí ni wọ́n máa ń sọ pé àwọn ti dì. kí ni wọ́n máa ń sọ pé àwọn ti dì táwọn bá ti má rì ọkọ àti ìyàwó. kí ni wọ́n máa ń sọ pé dì tán bá ti ṣèyàwó tán ti má rì kí ni wọ́n máa ń sọ pé ti dì o kí ló máa sọ mí o mọ i'm not i'm not married. ọkọ àti ìyàwó tó bá ti marry wọn á ní kíni wọn láwọn ti di ẹyọ kan àbí. yes so tó bá wá ti di ẹyọ kan kí wá ní ìtumọ̀ nǹkan tiẹ̀ nǹkan tiẹ̀ nǹkan tèmi nǹkan tèmi tẹ̀yìn sọ yìí torí tọkọ àti àwọn bá márì wá ní ah. nǹkan tiẹ̀ ti di nǹkan tèmi nǹkan tèmi ti di nǹkan tiẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀yin sọ eh. sí pé is personal to uh, uh, individual ṣé individual wà nínú ìgbéyàwó ni tó yẹ kí individual wà nínú ìgbéyàwó. Ah, I know anything about that. Okay. Torí nǹkan tí mo fẹ́ pick out náà nìyẹn mo fẹ́ káwọn èèyàn sì pè wọlé torí mo mọ mo máa ń gbọ́ slogan táwọn èèyàn máa ti ń sọ wípé individual wípé tí ọkọ àtìyàwó bá ti marry wọ́n ti di ẹyọ kan wọ́n ti di ẹyọ kan tí ò bá sẹ́ni tó fẹ́ pè mọ́ ẹ jẹ́ kí n ṣé kí n sọ̀rọ̀ àbí kí n sì dúró káwọn èèyàn sì pè wọlé lórí ọ̀rọ̀ fóònù yìí tí ọkọ àtìyàwó bá ti marry wọ́n sọ pé wọ́n ti di ẹyọ kan so ṣé tó bá ti wá di ọ̀rọ̀ phone ló ti wá di wípé it's my personal use is your phone is personal to you is there anything personal in marriage ṣé pers anything personal ó ṣó wà nínú marriage mo sì máa fáwọn èèyàn ní mo fi máa fáwọn èèyàn láyè láti pè gbogbo ẹ̀yin tẹ́ ń send message sí mi mi ò ẹ expect pé kí n ka message yín kí n wá máa sọ pé n tẹ sọ lélẹ̀ ah ẹni tí pèpèpè let me call two, three. Hello. ẹ jọ̀ọ́ mo fẹ́ mo fẹ́ ṣe nǹkan kan náà kí n tó pè. oh seven. hello. hello. hello sir. hello. hello. hello àǹtí Yínká. sir. obìnrin tó pè sí ẹ gbọ́wọ̀ ẹ̀ dáadáa hmm. kò náà wò má rí ọkùnrin yẹn o boyfriend ẹ ló pè. ẹ eh, mo mọ̀ pé boyfriend wọn ni. ó oyi yìí marry so nítorí sọ nìyẹn bẹ̀bẹ̀ yìí ṣe question sí pé pé ọkọ ẹ̀ ni hmm. onítọ̀hún. mọ̀ pé nǹkan táwa ń sọ bíbá ati náà ọ̀rọ̀ wa àtìyàwó ń sọ tó te bá jẹ́ boyfriend and girlfriend ẹ lè fi code sí phone yín bí à ń sọ̀rọ̀ ọkọ àtìyàwó nínú ilé ṣé ó yẹ kí wọ́n máa fi code sí phone Eh, ok bẹ́ẹ̀ táwọn eh, eh. àwọn táwọn táwọn táwọn ẹni tóun tóun pè yẹn hmm. òun sọ pé hmm. ọkọ òun ní ọkọ òun tóun ti máa rí boyfriend yẹn ló pè so boyfriend ní tí boyfriend yẹn ṣe yẹn kò yẹ kó ṣe tó bá yìí jẹ́ pé boyfriend ni wọn kò yẹ kó ṣe nǹkan tó ṣe yẹn tó bá ti jọkọ àti ìyàwó ẹ̀ ìyẹn yàtọ̀ nítorí nǹkan fẹẹ try láti correct ń bẹ̀rẹ̀ nìyẹn. ẹ ṣeun. ok all right. n tí mo fẹ́ sọ. So I am just particular about the mental state ṣe rí gbogbo àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ nínú marriage ńgbà míì òun ló máa ń fà tó jẹ́ pé àwọn obìnrin máa ń tètè ní dementia tẹ bá dẹ̀ wo analysis àbí tẹ wo statistics ẹ rí pé obìnrin ló máa ń sábà ní dementia gan wọ́n pọ̀ nínú obìnrin ju ọkùnrin lọ mi ò sọ wípé hello. hello ma ẹ kalẹ́ àti nǹkan. ẹ jọ ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí life wà nínú ọ̀rọ̀ yìí yẹn ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ mà. Yeah, first time ni tí mo máa dá sí program yẹn bí la first time tí mo I'm the new follower of your program. Okay. Yeah, nǹkan tí mo kàn ní tí mo fẹ́ bá sọ̀rọ̀ yẹn lórí code or no code náà hmm. kò sí nǹkan tó bad nínú kí ọkọ àtìyàwó máa lo code lórí fóònù wọn. but gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀sọ̀ tó bá ti di pé bóyá wọ́n fẹ́ hide pé ah, eléyìí ò fẹ́ kó mọ kóòdù òun tọ̀hún ò fẹ́ kó mọ kóòdù òun definitely a jẹ́ pé nǹkan kan ti ń fish nínú ọ̀rọ̀ yẹn nìyẹn but kò sí nǹkan kan tó bad nínú pé ẹ̀ka ìyàwó ń lo code tó lè fún ara wọn ṣùgbọ́n tó má bẹ̀ mọ tí ìfẹ́ gidi bá wà láàrin wọn pẹ̀lú hmm. understanding so i think they can know the code of each other. ṣé ìmọ̀ kóòdù ọkọ yìí nínú pé ká máa pe ká máa pe àlè ní alalẹ́ it is not good i don't think it is advisable láàrin ọkọ àti ìyàwó. ṣé ẹ̀yin ní kóòdù lórí fóònù yín ṣé ẹ̀yin ní kóòdù lórí fóònù yín. èmi ní kóòdù lórí fóònù mi. ṣọkọ yín ní kóòdù lórí fóònù wọn. yes ma. ṣé ẹ̀yin mọ kóòdù ọkọ yín àwọn náà mọ tiyín. ọkọ mi ọkọ mi náà dẹ̀ mọ kóòdù mi dé àti ìmàlè àjọ boyfriend and girl. hello. hello sísá yín ká ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ìyá mi ẹ kú iṣẹ́ o ẹ kú gbà gbogbo wa ẹ kú àgbálẹ̀ wa lọ́wọ́ gbogbo àwọn ọkùnrin nàìjíríà yìí o ẹ ṣe gan o. Ah, mo dẹ̀ kó àgbálẹ̀ mo dẹ̀ kó àgbálẹ̀ ọkùnrin lọ́wọ́ ẹ̀yin obìnrin nàìjíríà náà. <laughs> ẹ kú àgbálẹ̀ wa o gbogbo bó ṣe ṣe é pé ẹ gbé kámẹ́rà máa wò wọ́n ni ìwà wọn ìṣe wọn exactly ni pé òun òun láti fi tẹ wà yẹn ni honestly. Hmm. ẹ gbóhùn sókè. mo ní pé gbé kámẹ́rà tẹ̀ fi ń wò wọ́n nàìjíríà níbi tẹ hello. kò sóòótọ́ kò sóòótọ́ wọn lè fi sún wọn lè fòótọ́ báyọ̀ lò gbogbo wọn èké irọ́ pípa ó ti bà tiwọn jẹ́ tó ẹ jọ ẹ torí ọlọ́run o ẹ ràn wá lọ́wọ́ o ọlọ́run àtúbọ̀ máa ràn yín náà lọ́wọ́ ọpọlọ yóò ní dàrú o. ẹ dúró ṣé wọ́n fi fóònù wọ́n fi kóòdù sí fóònù yín ni èmi ò tiẹ̀ ní tèmi bọ̀ àwọn tó ní àbí àwọn ọ̀rẹ́ mi gbogbo wọn ló máa ń sọ uh, experience wọn lóríṣiríṣi. Hmm. Hmm, ẹ ṣe. gẹ́gẹ́ bí èèyàn kan ṣe pè wọlé lẹ́ǹkan tó ní àwọn àgbà wo ọkùnrin àwọn ọkùnrin tó bá fẹ́ ṣe ṣìnà gidi tó bá dẹ̀ ṣẹ́rí ọ̀tọ̀ ni pé kí ọkùnrin ti máa fi ṣé mọ̀ pé tó bá ti ń fi tí àtọkùnrin àtobìnrin méjèèjì yín tẹ́ bá ti ń fi code sínú fóònù yín nígbà tẹ́ ń court ìtẹ̀dẹ̀jọ ń bára yín tí obìnrin ẹ ti mọ̀ pé o máa ń fi fóònù sórí fóònù tí ọkùnrin ẹ ti mọ̀ pé ìwọ náà máa ń fi fóònù sórí fóònù you understand ṣe mọ̀ pé ó yàtọ̀ tábá wá ti wá márì tó dẹ̀ jẹ́ pé ńgbà tá a kọ́kọ́ márì kò sí fóònù kò sí kóòdù lára fóònù wa a kì í sórí fóònù rárá. hello. hello sọ ẹ ká sàn máa. ẹ ká sàn. yes ma four times ma kò sórí ẹ̀sán mi. ariwo wà níbi tí. kí kóòdù máa wà know, okay. what we are creating with well is. Ẹ má bínú sí fẹ́ẹ̀tì rẹ̀ ìtara wọn. Kò yẹ kí kò dùn àwọ̀ yẹ kí èèyàn máa tún náà ẹ̀ máa yí. Yẹ kí kò dùn àwọ̀ yìí fọ́ọ̀nù. Two, three. Hello. Okay. ẹni tó bá jẹ́ tọkọ tìyàwó máa ń gbọ́ yín. yẹ tó bá jẹ́ tọkọ tìyàwó kò yẹ kí kóòdù máa wà bọ́tọ́ má ṣì wà ní ojú ọ̀nà tó ń jáfẹ́. two three. ó mi fàáyé náà mi fàáyé mi fún bẹ́tà kò lè fẹ́ hàn kò fẹ́ ṣe sọ́sàn ọkọ tó ṣe sósì hmm. fine ó lè protect ara ẹ̀ kó fi kóòdù sí kó máa fi jábọ̀ tó má ti di pé so pọ̀ wọ́n dẹyọ kan kò sí nǹkan tó ń lo kóòdù mọ́ kò yẹ kán lo kóòdù papọ̀. okay ẹ ṣe. àwọn náà bẹ́ẹ̀ wà interested ẹ bá rí serious person ṣe fẹ́ ẹ fẹ́ ṣe matchmaking ṣe fẹ́ kí n take detail yín ni ẹ ti ẹ̀ beautiful. <laughs> bẹ́ẹ̀ni ma. ok ọmọ ọdún mélòó ni yín. Ah, thirty nine. ẹ thirty nine. hello. two three four. hello nine. hello. ṣé o ti pọ̀ jù mú wa pẹ̀lú ìmọ̀ ń gbọ́ yín máa. thirty nine ẹ tí wàá má rí. ẹ̀rọ sì mo ti mo ti divorce. ọmọ mélòó lẹ ní. mo dẹ̀ lọ méjì èbó ànìkẹ́ ọ. how old wa ni wọ́n. Ah, eleven and eight. Ah, báwo lẹ ṣe fẹ́ ráyè ọkùnrin ẹ jẹ́ ẹ kọ́kọ́ mójú táwọn ọmọ yẹn náà ẹ bí ṣe wá padà wá pé mo ṣe wá ń wọkọ. ẹ nà ẹ máa ná máa fáwọn ọmọ yẹn ní táyà. ẹ máa tọ́ wọn pọ̀ náà tó bá yọ ń sìn hmm. fífà àwọn bá jẹ ọmọ ọdún yóò tó máa pé eighteen àbí twenty one right. ẹ fáwọn ọmọ yẹn ní táyà. you never know. màá mm-hmm. kọ̀kọ́ kinní yín sílẹ̀ màá kọ̀kọ́ nọ́mbà yín sílẹ̀ màá kọ nọ́mbà yín sílẹ̀ tá a bá rí ẹni tó pè mí mm-hmm. létà fún yín. All right. Ẹ ṣé gan sis, ẹ mm. ṣé gan. Thank you. We love you. Oh, thank you. Bye bye. Oh, ah, ẹni yìí ń pe àwọn eléyìí ń pe hello. hello. hello. yeah à ń hello Eka. Eka le. Eka le kalẹ́ o. Uh, ń ká mo kọ̀ fẹ́ mo fẹ́ mo ń gbádùn ètò yín nítorí first time tí máa dá sí ètò yín nì. Hmm. ṣẹ́kiri lórí ọ̀rọ̀ ó ṣe code kò ṣe code hmm. èmi máa sọ reality fún àwọn ọkùnrin hmm. àwọn ẹlẹgbẹ́ mi tí wọ́n ń dọ̀ mí lọ́wọ́lọ́wọ́ yìí kò mo rò bóyá pé ó bójú mu kí a máa fi code sí orí fóònù wa fact is a personal use but ìgbà tá a ti ṣègbéyàwó a ti di ẹyọ kan hmm. if at all tá a bá fẹ́ fi personal phone sí orí fóònù wa in case ibi tá à ń lọ tàbí ibi iṣẹ́ tàbí nǹkan ìyàwó ìyàwó mi gbọ́dọ̀ mọ̀ èmi náà gbọ́dọ̀ mọ̀ eh, password rẹ̀ likewise mi ẹ jẹ́ kí n fẹ́ ara mi ṣe example fóònù hmm. pásọ̀dù eh, mi ìyàwó mi mọ̀ bẹ́ẹ̀ ni pásọ̀dù tiẹ̀ òun náà mọ̀ even àwọn kóòdù mi ti máa fi ń ṣe nǹkan ti máa fi yí eh, bíi eh, báńkì details mi nǹkan kan bẹ́ẹ̀ hmm. sípin kóòdù mi kò sí hmm. nǹkan tí n bá fẹ́ ṣe ìyàwó mi máa mọ̀ èmi náà máa mọ̀ kò dẹ̀ sí nǹkan méjì tí n bá fẹ́ ṣe ìṣìnà mo lè ṣe ìṣìnà ìyàwó mi ò lè mọ̀ kí n tó má rí gan-an tó níyàn dóbò àti ẹ̀ka mo dóbò during that time tí mo dẹ̀ ń complete seven years mo fi date àfẹ́sọ́nà mi mo dẹ̀ ní girlfriend lóríṣiríṣi àfẹ́sọ́nà mi ò mọ̀ títí títí ta fi ṣègbéyàwó bàtà tẹ ṣègbéyàwó tán mo dúlé ní pé màá stop ẹ̀ mo dẹ̀ stop ẹ̀ láti almost nine years nítorí pé mo mọ nǹkan tó máa já sí tí n bá ti lè focus lórí family mi hmm. kí wàá là áyì fúnra wa ọkùnrin tó bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ forever kò ní ìdí kó máa áyì nǹkan fún ìyàwó ẹ̀ kò ní ìdí ìgbà tí àwọn mìíràn kì í tẹ̀tọ́ ẹni tí mo fẹ́ gangan gangan ọ̀sẹ̀ òun náà ó ṣe ṣe ṣe ṣe nígbà tí ó tó má rì òun náà nígbà tá a jẹ̀ má rì tán he trust each other mo trust tán máa sọ pé èèyàn trust obìnrin for now for this moment lọ́wọ́lọ́wọ́ tí mo bá ń sọ̀rọ̀ mo fi ògùn ẹ̀gbà yìí mo trust ìyàwó mi òun náà tán bá bẹ̀ sọ lẹ́yìn pé ah, ìyàwó mi ó máa jiyàn kí wọ́n làǹbára ìfọkànbalẹ̀ máa wà á. Hmm, ẹ ṣe gan-an kí a máa máa bára obìnrin ká máa máa useless obìnrin ẹ̀jẹ̀ tó ń flow lára wa lára ọkùnrin náà ló ń flow lára àwọn obìnrin náà ká bá máa wọ́n ti ká máa wọ́n ti àtúbọ̀tán that is only thing tí mo lè sọ sí lọ́rọ̀ ẹ̀. hello. hello. hello ẹ gbóhùn sókè. mo fẹ́ dá wọn sọ́rọ̀ tó ní àti yínká. à ń gbọ́ yín mo mọ̀ pé yìí máa ní kó dáa kán fi kóòdù sí ó yá ẹ sọ̀rọ̀. nípa títí ètò alẹ́ yìí. ẹ̀lú àti yínká. à ń gbọ́ yín sẹ́ẹ̀ à ń gbọ́ yín. anyway nǹkan tí mò ń try láti sọ ni wípé tó bá jẹ́ wípé nígbà tẹ́ fẹ́ra yín bẹ́ẹ̀ ló ṣe rí but nǹkan tí mò ń tọ́ láti sọ lára àwọn nǹkan tó máa ń fà tí obìnrin fi máa ń nẹsẹ̀ síta ìgbà ẹni tó obìnrin tó fẹ́ sínú ilé tẹjọ fẹ́ra yín sínú ilé tí ò kí ń lo code sórí fóònù tẹ́lẹ̀ suddenly o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lo code tó bá jẹ́wọ́ náà lobìnrin ṣerú ẹ̀ fún how how would you feel ṣé ò ní fìpó obìnrin yẹn ti ń ṣe nǹkan kan. hello. hello ẹ kálẹ́ mà. ẹ o. hello ẹ ló à ń gbọ́ ẹ sọ̀rọ̀ ẹ gbóhùn sókè. yẹ ẹ kálẹ̀ mọ́ ẹ Abímbọ́lá ló sọ̀rọ̀. okay. yes ma ẹ ò gbọ́ tèmi kàn ní láti contribute sọ̀rọ̀ yẹn ni pé i think there is nothing wrong kò sí nǹkan tó burú ni pé káwọn èèyàn fi password sórí fóònù hmm. òótọ́ ni pé tọkọ àtìyàwó bá marry wọ́n ti dì kan àmọ́ the marriages of nowadays are quite very different from the ones we have you know, now and you know to avoid you going to you know having some emotional trauma kéèyàn máa go through àwọn trauma tí o deserve ó better kéèyàn dágbére fún fóònù ọkùnrin má débi fóònù ẹ rọra fílẹ̀ tó wọn náà fi password sórí fóònù ẹ. hello hello i want to ask are you married are you married. i'm not married i'm single. now i want to ask you this o ti marry o wà nínú ilé ọkọ ìgbà tẹjọ marry. okay ma. Am it's easier said than done ìgbà tẹ́ ẹ ṣe mari ọkùnrin ò fi code sórí phone ó wá ti bí ó wá bí ọmọ kìíní ó bímọ kejì ó wá bẹ̀rẹ̀ sí ní hmm. fi code sórí hmm. phone no i want to no. ask this lady this ó wá gbà tó wá fi phone sórí ó wá fi code sórí phone kò wá fún ẹ kò jẹ́ kó mọ code ẹ̀ and ẹni yìí kò ṣe tẹ́lẹ̀ To bá phone bá wá wọlé tó bá ring asásìta lọ gbé kó how would you feel as a woman. Um, sincerely, Antinka, it will hurt me. Uh, it will hurt me. It's easier said than done. It will hurt me. But it will, I will get to, Oh my, ní stage kan tó máa ṣe dà. Tí mi if I don't take, um, if I don't put up my guards up and be able to couple myself together, I will be, mo máa, mo mentally drained. Because if you continually or tó share, ṣe, ó lè má jẹ́ pé kò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí pàtàkì fẹ́ra. Mo gbàtà wá fẹ́ra tó ti ń ṣe lemọ́lemọ́lemọ́ it will get to a point that I need to pick myself back up and protect my sanity I can't keep letting so him hurt me like that. now tell if me want, in that kind of a situation tell me how you're going to yes, protect your sanity tell me. But, okay um, if he tó long, ń gbé kọ I'll probably report to àwọn tí àwọn tí mo mọ̀ pé wọ́n lè wọ́n lè bá sọ̀rọ̀ màá tẹjọ́ ẹ̀sùn and by that time èmi náà ti bá sọ but mọ́tò yìí pé kò gbọ́ it's I think people they I think people should just have their limits to take people's bullshit. Let him know that because I won't worry. I think men of now they see women that women are very desperate to stay in a very toxic marriage. In kato on ṣe fún mi tó ẹ̀kọ́ tèmi máa wá ṣe fún ẹ̀ wọ́n náà why would you do it to me? tí má ti complain fún ẹ tí mo rí pé ò fẹ́ gbọ́ ò fẹ́ gbà definitely ni mo ti rí pé ọjọ́ iwájú marriage yẹn kò lè gùn fẹ́mi àti ẹ̀ because ìwọ ń ṣe nǹkan tó ń dùn mí tó yẹ pé tèmi náà bá ṣe fún ẹ ó máa dùn ẹ́ Can I can I ask you this? Would you rather prevent it from happening than you pé kó wá sọ pé Tell me pé Hello ma. Ṣé would you rather prevent that from happening than wípé kó wá happen to kó wá ní okay I can't take it again I want to move out blah blah because you have not told you have not told me you have you have not said it how you are going to prevent or protect your sanity Oh, tí sọ fún mi, is it by having a okay. boyfriend? Is it what by I'm walking out of the marriage? what I'm going to do is, I'm going to sit him down and ask him, is he happy with the other woman? Because sometimes you end up wasting your years, your fruitful years, with a man that will never make you happy because he's not, you're not meant to be with him. If that other woman makes him happy, then he should go to the other woman. Abimbola, but if he wants to stay with Abimbola, me, he wants wait, to stay wait, to keep being wait the mother now. of his kids, he has to respect Ab- me. Abimbola, wait, wait you have not seen him with any yes, woman ó kọ̀ sì fi code sí phone tí ò kì í ṣe tẹ́lẹ̀ you cannot really establish whether he has Bẹ́ẹ̀ni. another person or whether he has another woman you have not caught him with another okay, woman o but ó fi phone ó fi okay, code sí phone to sound as an evidence pé ó dà epo ti réyàn mi but you have not seen him. okay. ṣé o mọ̀ pé àwọn ìjà yẹn gan àwọn ìjà yẹn gan dùnyànjú ó dùnyànjú pé kò mọ̀ pé ó ní girlfriend lọ you haven't seen anything ben. but all your nǹkan tó ṣe ni wípé kò sí code lórí phone ẹ̀ tẹ́lẹ̀ ó máa pick call ẹ̀ tẹ́lẹ̀ nínú ilé kò dẹ̀ ṣe do you think that is enough to say you want to walk away if you call him to want to talk to him what are you going to talk to him about because oh Why, I'm gonna hack him I'm going to ask him why he's locking his phone. No, wait, you don't okay. Block your oh, oh, phone. Oh, oh, block your phone, oh, and he's not ready to change. Do you think that is sufficient to walk out of the marriage? No. I don't think it's that not, sufficient. It's not enough. It's not now, enough it's Not you, enough. You Magbo, lock your own phone. Magbo, Magbo, can also lock Magbo, your own phone as Magbo. Well. You yes, lock your phone. Kò mí pé wọ́n But unlock phone only ó lè jẹ́ Now, and locking his phone is not sufficient for you to walk out of the marriage, but it will drain you mentally. Then, ma, Then, ma. It's not sufficient because you have not seen anything. I know. But you are going to be drained emotionally and mentally. So what do you do? nǹkan tá ṣe ń sọ pé there are ways of ah. going about things like that there are ways tí ọkùnrin lè ṣe. bẹ́ẹ̀ni. you understand. bẹ́ẹ̀ni because what nǹkan tí mo mú wálé ni ni wípé for a man tó kì í fi coat sí phone oh. tẹ́lẹ̀. seven four. hello. hello Tarinka. hello à ń gbọ́ yín. hello. hello à ń gbọ́ yín sir hello. irú ìfẹ́ wo ló wà ń bẹ̀ tí ọkọ àtìyàwó bá ń háìdì fóònù fúnra wọn hmm, hmm. kò sí ìfẹ́ ń bẹ̀ o hmm. èmi ti máa rì mo dẹ̀ ẹ́bà háìdì fóònù mo dẹ̀ ẹ́bà fi kóòdù sórí fóònù kò sí ìfẹ́ ń bẹ̀ tí obìnrin háìdì fóònù tí ọkùnrin háìdì fóònù so bọ́gbọ́n ti ń ṣẹlẹ̀ láàárọ̀ méjèèjì. Hmm. tí ọkùnrin bá wá hide phone tó wá tí ọkùnrin bá tí ọkùnrin bá tiẹ̀ ń yàlè ọgbọ́n wo lẹ rò pé ó lè dá sí i tó bá ń yàlè tó dẹ̀ mọ̀ pé àlè òun máa pè òun lórí phone tí ò dẹ̀ fẹ́ fi code sí phone ọgbọ́n wo lẹ rò pé ọkùnrin lè dá sí i. ọgbọ́n wo lọkùnrin lè dá sí i tó bá ń yàlè tí ò dẹ̀ fẹ́ fi code sí phone. Ah, kò sí ọgbọ́n tó lè dá a ọkùnrin tó bá ti ń yálè ó gbọ́dọ̀ fi kóòdù sórí fóònù ẹ̀ náà ni àbí tó bá ní fóònù kejì tó jù sínú ká that's it pé èèyàn tó ń lo fóònù kan kò sí lè ṣe ó gbọ́dọ̀ ráìdì fóònù náà ni. ẹ ṣeun. mọ́ nìyẹn. ẹ ṣe sà mo máa because máa ti ń pè calling back. hello hello ma hello ẹ gbóhùn Hello. ẹ kalẹ ma ẹ kalẹ. hello ma. hello à ń gbọ́ yín èmi mo pè yín padà bí kò ma. pẹ́ ti pè. mo ń gbọ́ program yín lórí kìnnì. Hmm. mo wá ní kí n contribute. ẹ contribute. ṣé ti rí firstly mo àti nǹkan lórí lady tó ń tẹ̀sẹ̀ bá sọ̀rọ̀ sọ nìsín hmm. ó lóun single ṣé ti rí kò sí nǹkan tí single fẹ́ sọ. So much hmm. nípa ọ̀rọ̀ yìí hmm. òun because kò lè mọ bó ṣe ń fi ìdá ọkọ ni àbí aya ni kò lè mọ bó ṣe ń dùn hmm. kò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ló mm-hmm. ti yé yín mà so secondly àwọn brother kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan èmi ò rí nǹkan tó èmi ò èmi ò support àbá pé kí tọkọtìyàwó máa fi nǹkan kan sí orí fóònù because eh, tọ́ba tó bá ti di kí wọ́n ti ń sin kankan tó ní pé nǹkan ti ń fi ṣe níbì nìyẹn hmm. so like bí brother yẹn ṣe sọ kò sí nǹkan tó bad nígbà tọ́ba tẹ̀ wá fi ti ọkọ mọ̀ ìyàwó náà mọ̀ pé nǹkan báyìí la jọ fi ṣe o so tó bá ti di pé ní ti kọlọfí kọlọfí fífẹ́ bá wà láàrin wọn àìsífẹ́ náà ni kó máa ń fa gbogbo nǹkan báyìí torí ti ṣẹlẹ̀ sẹ́mi rí tó kọ́ ti jà hmm. kìí pé mi trust ìyàwó but the thing is that nítorí pé ó fi kíní yẹn sórí fóònù èmi náà fi síná bòódẹ̀ mọ tèmi ìgbà tó wá máa fi tiẹ̀ sí yẹn ó ju èmi but later èmi wá ti change tèmi ìgbà tó máa sọ pé òun eh, kí ni tóun fi ṣe lélẹ̀ kò sí nǹkan tó kọ̀ mí pẹ̀lú yẹn mọ́. ṣé ẹ̀yin lẹ kọ́kọ́ fi sí ẹ̀yin lẹ kọ́kọ́ fi sí ẹ̀yin lẹ kọ́kọ́ fi sí. èmo kọ́kọ́ fi sí. ok one two ẹ máa sọ̀rọ̀ yín lọ. so ìgbà tí wọ́n wá fi sí òun náà wá fi sí ó tọ̀ sí mi bákan hmm. later mo release ẹ̀ so bọ̀ nǹkan tí mo kàn nínú gbogbo ọ̀rọ̀ yẹn ni pé kì í ṣe nǹkan tó dáa kì í ṣe nǹkan tó bójú mu fún tọkọ àtìyàwó tí ìfẹ́ bá wà o àìsí ìfẹ́ ọ̀rọ̀ bóyá nǹkan kan tí kò sí là ń dóná òbòtá ní kílẹ̀ máa mọ̀ hmm. àbí nǹkan kan ṣé ti láwọ ọkùnrin ojú kòkòrò wa pọ̀ mi ò ní tẹ́lá ìmọ̀ àtọ̀ ká lójú kòkòrò kan tó pọ̀ gan wọ́n táwọn wá lọ sókótó yẹn wà lábẹ́ sókótó wà nílé o. ẹ̀lọ́ mo kọ́kọ́ fẹ́ bèrè kan lọ́wọ́ yín ká lẹ́rù pé ó máa ń sábà kọ́kọ́ fi kóòdù sí orí fóònù nínú ọkùnrin àtobìnrin ta ló yẹ kó ṣe kí nìyẹn mà. ta lẹ fi ipò máa ń kọ́kọ́ fi ó máa ń sábà kọ́kọ́ fi code sí orí fóònù. mi ì gbọ́ yín dára mà ẹ má bínú. ta lẹ rò pé ó máa ń sábà kọ́kọ́ fi code ọkùnrin ẹ ṣe. òtún mm, ọ̀rọ̀ ni kò máa kàn. ẹ ṣe ẹ bá wa court láì yẹn. ọkùnrin ò lè má rí nísìn. kó wá fi code ẹ bá wa court ẹ bá wa. o lè má rí kó sọ pé fẹ́ wá gàbà gàbà tí mo mí ni pé ọkọ òfin nítorí fóun wọ́n fẹ́ fi sí kò síbi jọmọ́ ọkùnrin ẹ̀gò yẹn ó máa ń kùn wá pé kinní kan ọkọ. ẹ ṣeun ó dàbí pé àwọn èèyàn ṣe ń jí ni wọ́n ṣe ń kọ́ mi torí mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lórí kinní torí pé whatever tí n bá fẹ́ ṣe anything tó bá máa take sanity àwa méjèèjì away èmi máa protect ẹ̀ because tó bá ti take away téèyàn bá ń darúgbó sìn àwọn ẹ̀yìn èèyàn ẹ̀ pẹ́ ràjẹ́ and àwọn nǹkan tó máa ń tèkè ọpọlọ èèyàn àti sísìn hmm. àti kékeré ló ti máa ń báyàn lọlọpọ èèyàn ló ti máa ń wà damaged bọ̀ ẹ kí pẹ́ rí àjẹ́ hello. hello ìbá mi ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ sà. ẹ kúrọ̀lẹ́ mo fẹ́ dá sétò tó bẹ́ẹ̀ ń sọ lọ́wọ́. Hmm, à ń gbọ́ yín sà. ṣe rí nínú nínú obìnrin àtọkùnrin hmm. kò sí ẹni tí ò lè fi kóòtù sórí fóònù wọn ṣe ń gbọ́ yàtọ̀ hmm. pé bóyá kò sí ìfẹ́ àbí ìfẹ́ wà àbí whatever. as example kémi tó máa rí mo. two three four. ẹ pè sórí ẹ pè direct hello. n ma cut ẹni i'm going to block this person. ẹ ní nǹkan tí ò dá ní pé ẹ ló ṣe ń gbọ́. à ń gbọ́ yín sà. nǹkan tí ò dá ní pé bóyá kí ọkọ àti ìyàwó àtànpè wọn nulẹ bí àwọn jọ jókòó sínú pálọ àbí títí rúm ẹnìkan wá pè wọn ó wà lọ́npì kọ́ńtà nǹkan tí ò dáa rárá ni kò sí nǹkan tó wà ní pé kọ́ máa fi fóònù sórí kọ́ máa fi fóònù sórí fún àti kìnnìkan èmi máa láì sí máa sí privacy mi gan àdé ẹnìkan kàn lè lọ check fún yín kókò lọ rí nǹkan tí ó yẹ kó rí kókò fẹ́ǹdẹ̀ jáde àti ṣèkí ìjì òdẹ sí nínú ilé kó dúró àrẹ fún ẹ pé nǹkan tí mo fẹ́ ni pé bí wọ́n pè ẹ́ wá lọ pí kọ́ńtà kọ́ tó bá lè pí lójú mi dáàmì sí kò kí n ṣe business call bí à ń kàn mí ni sọ̀rọ̀ mi ṣe oyè mi yín àti mi. kókò lucy who are you talking to. mo ń gbọ́ yín sà. hello. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. kò sí nǹkan kan tẹ́mi kò sí nǹkan kan tẹ́mi rí nínú pé kinní kò sí nǹkan kan bẹ̀ ìfẹ́ àbí kinní kò sí pé kí ni tẹ bá ṣe fóònù tẹ bá fi kóòtù sórí fóònù ìfẹ́ wà sí bí ẹ bá lẹ́sẹ̀ bá lẹ́sẹ̀ bá mi sí ìfẹ́ wà ó sì pẹ́ ní ìfẹ́ tẹ́ bá jọ ní sinra yín nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọkùnrin tó máa ń ṣe ṣìnà má fi kọ́ àlè lójú ìyàwó ẹ̀ kò sí ẹ̀ ṣe nǹkan tó dára rárá torí nǹkan tó bá lè gbà má ṣe é fún hmm. ẹ̀jẹ̀ jẹ́ ràn ọ́nù bẹ́ẹ̀ ni wà tiẹ̀ ni báwo a ṣe máa pí ikọ ẹ ló wá máa sọ̀rọ̀ sí tọp lójú ìyàwó ẹ nínú ilé ẹ ló bébì kìíní kan ìwọ ọ̀rọ̀ rádaràda wò ní ìwọ rẹ fẹtẹ nìyẹn náà tóun bá wá ṣe wà wá dìpọ dìbò ìwà yẹn ò dára rárá fún fami. ẹni nǹkan tí mo ní kí n sọ nìyẹn. ẹni sùúrù bàbá ẹ má ì tí lọ ẹ má ì tí lọ tẹ bá fi code sórí fóònù tẹ̀yin àtìyàwó yín wà nínú ilé tí fóònù yín wá ring tí ẹ wá píkẹ tó ríǹgì lálákọ̀ọ́kọ́ ẹ píkẹ ó ríǹgì lẹ́lẹ́kejì ẹ píkẹ ó dẹ̀ mọ̀ pé máa ń láì láti píkọ ẹ wá pík that particular call bóyá ẹ ti pík àwọn some calls lójú ẹ ìgbà particular wọn wá pík ẹ wá píkẹ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ báwo lẹ ṣe fi ipò obìnrin yẹn máa feel mentally tó dẹ̀ jẹ́ pé call àlè ni ó máa rò bẹ́ẹ̀ àwọn tí ń ṣe ṣìnà ni mo gbúdọ̀ pík ẹ eh, tí ì bá ṣe anything mo gbúdọ̀ pík ẹ mo gbúdọ̀ pík ẹ lójú ẹ. so ẹni kọ́ọ̀là lè pé kò dàbí ọmọ pík ẹ nínú ilé tó bá wá kọ̀ nínú ilé. no no no kò ṣe kò ṣe kọ́ àlè o kọ́ àlè fóònù kọ́ àlè ẹ ti máa pákẹ́ tó wọlé àti kẹ́tì yọ síìmù ẹ̀ dànù ẹ tí ò bá fẹ́ wà láàánú ilé ẹ̀ á ti yọ fóònù àlè dànù kò ní jẹ́ kó da ilé òun rí. kò ní bàjẹ́ fún yín. tó bá déta tó bá tó déta ló tó máa kí fóònù síìmù àlè ẹ tó fẹ́ ṣe ṣìnà tó tó déta ló tó máa kí síìmù àlè borí fóònù ẹ padà torí àlè wà ń ta fún ìtakọ̀ kò sí ni kò ń ṣe pé fúnnu lé èrò kò wá ṣe pé kára máa fi frustrate ìyàwó yín nínú ilé òun ṣe nǹkan tó bójúmu rárá àtọ òun ṣe nǹkan tó. kò ní bàjẹ́ fún yín bàbá yìí. three four. kò ní bàjẹ́ fẹ́ni tó sọ̀rọ̀ tọ́ yìí. sísá mi ṣé ń gbọ́ sísá mi tó mm. bó ṣe rí nìyẹn nǹkan tẹ̀ bá lè gbẹ́ wọn máa na obìnrin ẹ̀jẹ̀ ránnu bẹ́ẹ̀ náà náà tọ́ bá dẹ̀ ṣe ó máa ń dùn ọkùnrin gan tóbìnrin bá ṣe tiẹ̀ ó máa ń dùn mí gan tẹ́mi tí n bá rí pé ìyàwó mi ìgbà mi kò lè máa dẹmọ kò lè máa ṣe bíi pé kìnìún òun fi kọ kìnìún kan ó máa ń dùn mí gan gan gidi gan fún fún ara lára mi. two three. Hmm. àwọn obìnrin máa ń gba nǹkan mọ́ra gan àwọn obìnrin máa ń gba nǹkan mọ́ra gan àwọn obìnrin máa ń gba nǹkan mọ́ra gan nǹkan tọkùnrin nǹkan tí ọkùnrin ò lè gbà wọn lóbìnrin máa ń gbà mọ́ra kò sí ẹ̀kọ́ dẹ̀ ń ṣe nǹkan tó dáa kò ń ṣe nǹkan tó bójú mu tó ẹ ṣe gidi gan máa bẹ́tò lọ. mo fẹ́ pe ẹnìkan mo fẹ́ pe ẹnìkan mo dẹ̀ fẹ́ kẹ́ show love. two three. àwọn èèyàn ṣe ń jíbọ̀ ni àà kọ́ọ̀lì mà kàn ó kàn rush wọn hello. Ah. Ah. ẹ bá ti wà ń bí látẹ̀ nǹkan táwọn èèyàn ò pè. Oh my goodness. Hello? Hello? Hello? Hello? Hello? Hello? Hello, à ń Àti ní tábìlì mi dá ni. Ẹ à ń gbọ́ yín sà. Nǹkan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé gẹ́gẹ́ bí alàgbà yẹn ṣe sọ kọjá lọ. Ẹni tó bá ń ṣe ìṣìnà tọkùnrin ẹ credit kó kó pọ̀ dáadáa ẹ bá fẹ́ pè ní tí mo fẹ́ sọ The number you're calling is currently. Okay. Hello. Hello, ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ o, ẹ gbóhùn sókè ẹ sọ̀rọ̀ kíákíá. Yes ma, yes ma. Ẹ mo fẹ́ dá sètò ma. À ń gbọ́ yín. Ẹ ó dà pé àwọn understand scenario bẹ́ẹ̀ ń try put across fáwọn èèyàn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi á lo personal experience mi fi sọ̀rọ̀ fún un. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí ọkọ àtìyàwó tí ìfẹ́ bá ń gbóná kò require any code at all. and again ọkọ àtìyàwó ọkọ tí ò lo code nígbà tẹ̀ ń court àbíyàwó tí ò lo code nígbà tẹ̀ ń court tó wá jẹ́ pé ìgbà tẹ̀ wá dín ní lé bóyá after two years tí kan ni wọ́n bá ti lo code in fact trauma gidi ló máa fà fún second partner particularly hmm. tọkùnrin bá ti lo code ó gbọ́dọ̀ bí ìgbà tí mo tí mò ń cut lọ́wọ́ pẹ̀lú ọkọ mi kò sí code rárá rárá lórí fóònù àní kí n gan ó máa ń sá fúnpa ó máa ń sá àbá sí. Oh. mi ní gbé kọ am no no no no no mo ń gbọ́ yín. kò sí fóònù hello. à ń gbọ́ à ń gbọ́. ẹ̀hẹ̀ kò sí fóònù lórí fóònù ẹ̀ kò sí kóòlù lórí fóònù ẹ̀ kò sí kóòlù lórí fóònù tèmi ṣé ìgbà tó wá márì tó wá di after like two years ó ti bẹ̀rẹ̀ sí ó sọ ó kọ̀ déédéé lu bẹ̀rẹ̀ sí lóko níjọ́ as like ó kọ̀ déédéé bẹ̀rẹ̀ sí lóko jọ́sí mo kọ̀ mú fóònù ẹ̀mí ah, rí code àdé kí wọ́n fóònù ara bọ́ mo kọ̀ wọ́n pé ọkùnrin tó lóko yìí kò lè kò lè ṣàlè kò lè ṣe àgbèrè tó fi lè fi fóònù ẹ̀ sílẹ̀ gbàgbé máa fi fóònù ẹ̀ sílẹ̀ ó máa lọ máa charge fóònù ẹ̀ fẹ́ fún mi kàn ní ìní fojú sí ṣe ìjọ́sí mo wá bẹ̀rẹ̀ sí ní kó lo two three ọkùnrin tó lóko dì something nǹkan kan damage something station ṣé wá rí wá pẹ́ sígbà yẹn tí mo wá dìkọ̀ wá pé ó ti lóko dì yẹn kò pẹ́ sígbà yẹn bóyá after bóyá a month bá ṣe jáde nìyẹn ta lọ family outing yẹn hmm. bó ṣe ní ìyàwó mi bá mi mú nǹkan kan nínú ṣéèbù yẹn mo ṣe yí condom nínú ṣéèbù nínú mọ́tò nìyẹn ah that is confirmation ṣẹ́rí ibi tá à ń lọ gan ara mi ò lè balẹ̀ mọ́ ká fi délé mi pé that is the reason tó fi lóko torí kí ni reason tó fi lóko tẹ́lẹ̀ bó ṣe jà sí rọ́ọ̀kì at the end of the day ó apologize o kìíní kan ṣe mo gbọ́dọ̀ máa lo kóòdù náà ọkùnrin máa lo kóòdù tó bá ti máa rì bóyá àwọn bóyá peer group ni àbí àwọn influence ni I don't understand o ọkùnrin máa lo kóòdù ni torí kòkó má bàa rí ìlú kùrì mú ní àà ah, wọn à ń tẹ̀gì fóònù ara wa tẹ́lẹ̀ gbọ́dọ̀ tó ti bẹ̀rẹ̀ sí lo kóòdù àdínà trauma gidi mo kò wá rò ní pé dc yóò sì lo kóòdù yẹn o ó ní bó à ah, kò sí kan tó lè fẹ́ o mo máa lo kóòdù ọkùnrin gidi Uh-uh. ìjẹ́ ìjẹ́ ẹni sùúrù o ẹni sùúrù ìjẹ́ kóòdù yẹn ever tì yín láti lo kóòdù sórí fóònù yín ìjẹ́ kóòdù tó ń lò yẹn ìjọ ever mú yín pé ọkọ mi ti ń yàlè jẹ́ kẹ́mi náà tẹ̀sẹ̀ síta. àpọ̀ ah, ṣe one nine seven. ló chọ́ọ̀tì ní pé ìyàwó mi ojú tó ń lọ kò ṣàgbére. two three ti mo rí ọ̀dọ̀ yẹn ó pa ọ̀rẹ́ ẹ̀ kó bẹ́ẹ̀ ni kó ṣe bó everything kó dá èjì but after then ó wá ẹ̀sìn no code mo ní bọ́ bọ́ wáyé tó ṣe um, ọkùnrin máa no code ni mi lè change mo gbọ́ àtìgbà yẹn báyìí mo ti mọ̀ pé ó ti yàn lè tó wọn kọ̀ gúdú náà ni pé ah, o kúkú àti o play mọ̀ but apart from that tọkùnrin bá yàn tó wọn lo code tí ì ṣe pé bóyá àtúbẹ̀ báyìí lo code nígbà tẹ̀ ń tó ẹ̀hẹ́ máa pín nǹkan ó dẹ̀ kọ́. two three máa continue tó wá ń ṣe good girl outside uh, marriage tó ń ṣe àdéhùn tó wá lọ change. Ah. two three four. ṣẹ́rí ah. ń sìn máa kọ́ máa tí bá oh, coat. olóko wá dédé bẹ́ẹ̀ sí no coat. two. hello ma. mo ń gbọ́ yín o so that is the main thing táwọn èèyàn understand tó bá pẹ́ ẹ̀jọ́ ẹ̀jẹ̀ méjèèjì ń lo code ni fine there is no problem in that ọkọ̀ ìyàwó yẹn ti mọ̀ fún ẹ pé ẹjọ́ ń lo code personal thing o ò dílé lo code wá dédé dé bóyá bóyá bóyá gáàjìn àwọn ọ̀rẹ́ ó lè jókòrin náà wá dédé dé wá yẹn ti lo code. two three. hello. hello àti yorùbá. à ń gbọ́ yín sà. hello. hello à ń gbọ́ yín à ń gbọ́ yín ṣé ẹ gbọ́ mi mọ́. à ń gbọ́ yín. hello mọ. hello. àbí ìdàkálẹ̀ ọ̀ apẹ̀tọ̀. ẹ kalẹ́ sà. just a quick one nítòótọ́ ọkùnrin àti obìnrin ọ̀n gbọ́dọ̀ máa háìdì code fún ara wọn. Hmm. bọ́ tábà wo statistically lóòótọ́ majority of àwọn èèyàn tí wọ́n ní dementia lé mi. Mm obìnrin ló pọ̀ nínú wọn. Hmm. majority of àwọn èèyàn tán ní bóyá bíi mental health problem hmm. obìnrin ló pọ̀ nínú wọn. Hmm. ṣẹ́rí kò kí ń ṣe accident nìkan ló ń fa dementia stress mm-hmm. náà ó lè leave it different kind of issues ló lè lead to particularly relationship problems ó lè lead to anyway where i'm going is that ṣẹ́rí àwọn obìnrin ní ìwà tó jẹ́ wípé àwọn méjì náà ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ní wípé nǹkan tọkùnrin náà ò bá lè gbà kó má fi lọ obìnrin that's point one. point two sísà kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ní pé tán lo language kan pé àgbáwo ṣẹ́rí sísà yẹn máa pẹ́ láyé gan o sísà yẹn dẹ̀ kéèyàn tó jẹ́ kán ti bá àwọn awo mulẹ̀ wọ́n ti bá àwọn awo ṣe gan ṣẹ́rí ọkùnrin tó bá ń ṣe ṣìnà tó bá mọ̀ ṣì náà tó bá mọ̀ ṣì dáadáa hmm. irú wọn ló máa ń kẹ́ obìnrin jù. bẹ́ẹ̀ni. ọkùnrin tó bá mọ̀ ṣì tó gòdùn pàṣẹ ṣẹ́rí èmi ní ọ̀rẹ́ mẹ́ta kan ẹ jẹ́ sáré fún yín ní example ọ̀rẹ́ àkọ́kọ́ ó máa ń ríǹgì ẹ̀ twenty four seven ó máa ń wọ̀ ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì tó bá jáde ńlé ó máa mú ríǹgì yẹn bí ó bá fi sínú séèfù nu mọ́tò á fi sínú àpò ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta ó ní ìyàwó títò mọ̀ pé òun ṣe ṣìnà so that kò ní ní hypertension àbí kò ní ní mental problem ṣé wọ́n á rí i tí ó máa ń lo ríǹgì sọ́wọ́ yẹn ṣẹ́rí yẹn ó máa ń pín ìyàwó ẹ̀yẹ gidi tó jẹ́ pé bíi ólì ólì ólì ólì ólì ni ṣẹ́rí òrùka yẹn tó bá fẹ́ ti owó bọ ìdí obìnrin míì ẹ má bínú ẹ̀yin obìnrin o hmm. tó bá fẹ́ tọwọ́ bọ ìdí obìnrin míì the same ring kò ní kò tí ẹ̀ ní bọ́dà láti yọ ríǹgì yẹn kúrò ní ọwọ́ ṣẹwárì tó máa ń eléyìí tó máa ń yọ ríǹgì tó máa ń yọ lọ́wọ́ yẹn hmm. tó bá ti ṣe nǹkan òun máa ń kéyàwó ẹ̀ gbọ́ngàn tí mo tọ́ láti sọ ní pé àwọn obìnrin láìkẹ́ tó wọn máa pọ́n wọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tó wọn máa bọ́ ṣẹ́rí innocent innocent yẹn àwọn àgbáwo gidi ni àgbáwo gidi tó ń fasẹ́ mu tó ń fasẹ́ mu burúkutu gidi òun ni wọ́n kọ́nà bá wa tó yé wa o ẹ ṣe. nǹkan tí mo fẹ́ sọ ni wípé lára àwọn nǹkan tó máa ń cause problem fún obìnrin bóyá kí n má gbà kọ́ mọ́ lára ẹ̀ ni ọ̀rọ̀ fóònù wà mi ò support obìnrin kọ́kọ́ ò gbúdọ̀ check phone tó bá fẹ́ fúnra ẹ̀ ní eh, eh, peace of mind but hmm. I àìmá check phone hmm. kò ní pé hmm. obìnrin sì lè ní peace of mind hello hello hello hello hello I àìmá check phone kò ní pé obìnrin sì lè ní peace of mind nǹkan tí ẹ ò mọ̀ wípé àwọn nǹkan kan wà tó máa ń drain wa mentally tó máa ń drain wa tó jẹ́ wípé ẹ ẹ máa fi pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ lára ẹ̀ ni wípé o ò fi o ò fi code sínú fóònù tẹ́lẹ̀ o ṣàdédé dé lọ́sọ̀kọ̀ orúkọ bẹ̀rẹ̀ sí ní fi code sínú fóònù tó bá ṣe bẹ́ẹ̀ yẹn o ti ń sọ fún obìnrin wípé o ti ń rìnrìn kùnrìn o ti o ní láti sọ fóbìnrin obìnrin ò ní láti rí physically pé o nálè but àwọn attitude kan wà àwọn body language kan wà àwọn nǹkan kan wà tóbìnrin fi máa mọ̀ wípé o ti ń ṣe é hello. hello àtúnkà. hello. hello. hello ya. hello. hello à ń gbọ́ yín. hello àtúnkà. à ń gbọ́ yín. ẹ̀ka ẹ̀kọ́ ọ̀lẹ̀ ẹ̀ka sàn. mo really enjoy show yín gan. Hmm. mo really dey learn a lot from it. Hmm. ṣẹ́rí púpọ̀ ń bẹ ọkùnrin ló máa ń fà fún obìnrin mẹ́ta hmm. jẹ̀rẹ̀ ọbẹ̀ gangan. tọkùnrin bá dẹ̀ bẹ̀rẹ̀ ṣìnà obìnrin máa ń tètè mọ̀. bọ̀tọ̀ máa ń bèèrè pé àárín wọn àrá wọn gbogbo bó bá ṣe ń rìn lọ́wọ́ yẹn a máa mọ̀ immediately ọkọ irú ti tèmi sẹ ọkọ mi a máa sọ pé òun ṣọ́ mi jù kí ló ṣe problem ẹ òun ṣe kíkọ unnecessary things tí kò kí n pick on kò máa wá pick on màmá wò pé ṣé tí mo fẹ́ rè tẹ́lẹ̀ ṣá inú màmá bí mi nínú ilé màmá mú dá bínú mo tó kọ̀ ya ni mo kọ̀ wọ́n pé mo jẹ́ ìjọ ẹni ìsílẹ̀ má jẹ́ bínú mọ́ because mo fọ́ pálá mi fẹ́ pálá mi bí tí ò yẹ kí n ti bá because ma nǹkan tí mi kì í wò tẹ́lẹ̀ mi máa ń jẹ́ nǹkan tí máa ń mójú kúrò nínú gbogbo nǹkan wọn ṣe máa ń pick on unnecessary things hmm. ó máa ń lock phone ẹ̀ láti bẹ̀rẹ̀ mo dọ̀mọ̀ yẹn mi kí bẹ̀rẹ̀ dá bọ̀ yóò ní pé kí n ṣe ṣìnà o ó máa ń wù mí láti ṣe. Hmm. kí ló dé tó máa ń wù yín láti ṣe ṣé ẹ ká wọn rí ni àbí nítorí pé ẹ rí pé wọ́n lock phone. àpò kò jẹ́ pé nítorí ló lock phone attitude àwọn attitude kan wà tó yẹ pé ọmọ pé obìnrin máa máa wọ pé do this guy still love me anymore àwọn nǹkan tó yẹ kó pick on kó máa kọ pick ẹ wàá máa wọ kí ló ń ṣẹlẹ̀ yìí ná hmm. ó máa ń jẹ́ kí gbogbo ẹ̀ sú mi gbogbo àmọ́ nǹkan tá a fẹ́ sọ tí kò rí bínú hmm. tó bá dẹ̀ ti fẹ́ ṣe àgbèrè ẹ̀yọ́ tó wọn bọ́ ó máa dájà lẹ̀ sódà ẹ̀ nílò gbé pé gbòdò ẹ bá péjọ pé gbòdò wọn nílò kí ló dé òṣọ́ mi kéré ni hmm. so ní gọ́tà ti pè é wọn kàn láti ilẹ̀ pé tó bá ṣe tọ́bi tó wọ̀ o tiẹ̀ ní ìpínlẹ̀ ilẹ̀ tó bá wà fún bá wálé kó wálé. ẹ ṣe gan thank you. ṣé ní ìjẹ́ ìyá hello. hello. hello ma. hello à ń gbọ́ yín. hello ma ẹ kalẹ́ ma. ẹ kalẹ́. hello ma. à ń gbọ́ yín ẹ kalẹ́. hello sọyìn ká ẹ kalẹ́ ma. ẹ kalẹ́. yes ma. àti nàìjíríà lèmi ti ń pè yín ma. à ń gbọ́ yín ẹ jọ máa mo fẹ́ dá ṣètò yẹn. à ń gbọ́ yín ẹ sókè. yes ma ṣe rí èmi n ò ní kóòdù ní orí fóònù mi tẹ́lẹ̀ rárá rárá mo lè ṣe wà yìí mo lè fi fóònù mi lẹ̀ fún ọkọ mi for good two three days hmm. òun náà bẹ̀ ní kóòdù lórí fóònù ẹ̀ bọ́gbà tó yá mo kàn ní pé kàn ní kó kàn dé láti ibi iṣẹ́ ọjọ́ kan mo kàn ń fóònù ẹ̀ ah, kóòdù kẹ̀ mo kàn fẹ́ mo fẹ́ kọ̀ mo kàn rí pé mo ò lè kọ́ ó dẹ̀ lọ wẹ̀. mo kàn wá sọ fún pé my dear wife kí ló ṣẹlẹ̀ ó wá ó pọ̀ fún mi mi mọ́ àti ìgbà yẹn lèmi náà fi ń lo code lórí fóònù. ìgbà tí ẹ rí code yẹn báwo lẹ ṣe feel mentally. Ah, inú mi ò dùn rárá torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa mú fóònù kò sí anytime ó máa fóònù ẹ̀gán sílẹ̀ fún mi ó máa sun ó fóònù ọ̀sẹ̀gbẹ̀ àjọ máa fóònù tèmi mo lè lọ church kí fóònù nílẹ̀ fún kí n lọ program uh, ah, needy agenda. Or oh, even up to now, you needy agenda, but in fact, òun ti ẹ̀ ìṣòro lọ fi kóòtù síbẹ̀ àti ìdájọ́ inú mi ò kí ń dùn. ẹ ṣe nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé èmi ò kí sọ pé kọkùnrin má ṣe ṣìnà mi ìdẹ̀ kí sọ pé kọkùnrin má dòbò ta ẹ gbàgbé èmi ò ní báyọ̀ sọ torí mo mọ bí system. ọkùnrin ṣe ń wọ̀ hello ẹ kálẹ́ àǹtí yín ká. ẹ kálẹ́ o. ẹ má bínú. èmi fẹ́ throw question kan sí yín ni mà. kẹ kẹ jọ kẹ help me. Hmm. àlùmí pé ok now nípa code sẹ́yìn à ń sọ. Hmm. irú ọkọ tèmi ń sìn ó máa ń fi ó máa ń fi code sórí fóònù. Hmm. two. guide fóònù yẹn fún mi but later now ó lè drop fóònù yẹn kò kí ń hide ẹ̀ kò ń but hmm. mi ì mọ code ẹ̀ kò jẹ́ kí n mọ code òun hmm. even tó bá sùn gan ó lè fi fóònù ẹ̀ sẹ́gbẹ́ mi. two. Mm. Hmm. so irú yẹn ń kò kí ń hide ẹ̀ kò ń jẹ́ kò ń receive strange call but kò jẹ́ kí n. two three. hello. hello ma. tí ọkùnrin ọkùnrin ò lati láti hide phone tó bá ti fi code sí i ọkùnrin láti hide fóònù tó ti fi code? si. yeah no òun fi code? ẹ tí code bá ti wà ń kí ló fẹ́ hide ẹ̀ fún yín fún. òun náà ló máa yẹn máa ń string ti mi because code wà ń bẹ fún mi Eh, but kò jẹ́ kí n mọ code tó ń fi hide eh, eh, tó fi. kò lè hide ẹ̀ ó ti fi code sí i ó ti mọ̀ pé wà protected pé ẹ lè ṣí kí ni question tẹ wá béèrè ah, question wo lẹ ń béèrè. òun náà ni mò ń béèrè pé rù yẹn ń kọ́ mà. ẹ nǹkan tá à ń sọ ń bíbá iná nìyẹn ó ti fi kóòdù sí ó mọ̀ pé ẹ lè ṣí ó ti wà protected náà á mú fún yín. kí ni máa yìí fẹ́ sọ ọmọ ẹ pé ẹ kàn ṣe èlò èlò èlò ẹ sọ̀rọ̀. so tọ̀dọ̀ ẹ̀ náà kì má wọrí ń pa ẹ̀. ẹ à ó ti fi kóòdù sí i ó ti fi kóòdù sí i kí lẹ fẹ́ ṣe kò síbẹ̀ tí fẹ́ mọ kóòdù ẹ̀ tó bá ti fi kóòdù sí i kò ní láti háìdì ẹ̀ fún yín kò ní láti láìdẹ fún yín. báwa ṣe ń live látijọ́ ènìyàn àti jẹjẹjẹ à ń torí ẹ̀gbà tó yá mọ́ ya fi sílẹ̀. <laughs> ṣẹ́yìn wá fi kóòdù sí ti yín ni. èmi náà mo fi kó kákó tó nípa fẹ́ra wa lóyún olúkálùkù ti fi kóòdù sórí fóònù. kó tó dípẹ́ fẹ́ra yín bẹ́ẹ̀ni. ẹ ẹ àyìn ò ń ṣe problem náà ìyẹn ìyẹn dà náà ìyẹn ò ń ṣe problem wíkẹ́ tó fẹ́ra yín ni. kò dẹ̀ kíẹ̀ even though kí n máa receive call gan kò wọ́ọ̀rì kò tẹ̀ kò tẹ̀ ń bo side break kò tẹ̀ kíẹ̀ kò fẹ́ mọ ẹni tó tẹ̀ ń pè kò fẹ́ mọ nǹkan kò kò sí ètò kan ebi kẹ tó fẹ́ra yín ni mi ò mátà náà mi ò ń ṣe. kàdó fẹ́ra ló tún ṣe gbogbo ẹ̀ bàbá fẹ́ra náà the same thing. iyan mama. iyan ò ń ṣe iyan ò ń ṣe anything now. kẹ tó fẹ́ra yín ni yín ò lè kò lè affect yín in any way because nǹkan tẹ ti jọ ẹ ti jọ ń fẹ́ra yín ẹ dẹ̀ ti nǹkan ẹ ti rí tó ń ṣe tẹ́lẹ̀ ẹ dẹ̀ kọ́ fúngbà tẹ wà ń ta. so. ìgbà táwa ń ta náà ni mo. oh seven nine. Eight. hello. ẹ kálẹ́ o sista Yinka. ẹ kálẹ́ o. question kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. before kí mobile phone kó tó dé Naija. Hmm báwo ni ọkọ àtìyàwó ṣe ń live happily before the introduction of mobile phone. ẹ̀hẹ́n á dẹ̀ dá fún yín fún question yẹn wọ́n live happily nítorí pé the means of communication nìkan ni wípé kán ríra wọn níta kán dẹ̀ bára wọn sọ̀rọ̀ níta tí ọkọ bá ti wọlé kò communication yẹn ti break ó tún di tí wọ́n bá tún padà ríra wọn again tíyàwó náà bá ti wọlé ó ti tán tí mo á dà fún yín pẹ̀lú question tẹ́ béèrè yìí. another question tẹ máa bá mi dáhùn ni pé nígbà tí ọkọ àtìyàwó fẹ́ra wọn ṣé fóònù lọ fẹ́ ni àbí ọkọ àtìyàwó lọ fẹ́ra wọn gan because i don't get it. ọkọ àtìyàwó náà fẹ́ra wọn. why why tí tó bá fẹ́ra wọn tí ó rẹ pé eh, orí a question ara lórí code or no code mama come up ẹni sùúrù ó máa come up ẹ mọ oríṣi tó ṣe máa come up tó bá jẹ́ pé tó bá jẹ́ wípé nígbà tí wọ́n fẹ́ fẹ́ra wọn tí wọ́n jọ ń lo phone tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn àwọn méjèèjì ń lo code kò sí problem bẹ́ẹ̀ lára tó bá sọ pé kẹ́ watch out for signal lára àwọn signal tẹ́ fi máa mọ̀ pé ìyàwó yín ti ń rìnrìn kùnrin ni wípé kó ṣàṣàdédé máa fi code sórí phone kẹ́ dẹ̀ má mọ̀ code ẹ̀ àbí kọ́kọ́ máa fi fóònù sórí fóònù kẹ́ máa mọ̀ fóònù ẹ̀ lẹ́ni tí ò kì í ṣe tẹ́lẹ̀ á dírè nìyín ẹ̀yin ọkùnrin ẹ̀ tí ẹ̀ nígbà ẹ̀ nígbà. okay okay mo ti understand yìí ẹ ṣe orí wá. hello. ọkùnrin tí obìnrin tí ò kì í dédé fi kóòtù sórí fóònù tẹ́lẹ̀ tó wá fi fóònù wá fi kóòtù sórí fóònù ìwọ ọkùnrin ò tiẹ̀ nígbà ká ní pé nǹkan tẹ́ ti jọ ń ṣe láti ilẹ̀ fúnra yín tẹ́lẹ̀ ni it's a different ball game but nísìnyí ẹ ti wá márì ọdún kìíní lọ ọdún kejì lọ ó wá bẹ̀rẹ̀ sí ní fi code sórí fóònù irú ìjà yẹn nígbà mi kò ṣeé jà síta bẹ ara àwọn nǹkan tó máa ń drain ó máa máa drain obìnrin mentally ara àwọn nǹkan tí obìnrin fi máa máa misbehave fọkùnrin nìyẹn nítorí nígbà mi ọkùnrin á sọ wípé kí n tó fẹ́ ẹ kí n tó fẹ́ ò ṣe báyìí o nígbà tí mo wá fẹ́ tán àtó after ọdún méjì ó kàn bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbà míì àwọn nǹkan kan wà tí àwọn tẹ̀yìn ti máa ṣe tí ó pé àwọn náà wá máa fight back bẹ́ẹ̀ kò ní lè sọ síta lára ẹ̀ ní ọ̀rọ̀ fóònù tí ọkùnrin tó bá fẹ́ tó mọ ṣìnà ṣe gidi ẹ eh, ṣe máa leave bẹni wípé nígbà bí arákùnrin tó béèrè question yẹn sì pé báwo lọkọ àtìyàwó ṣe ń gbé nígbà tí ò sí fóònù ìgbà tí ò sí fóònù ṣèbọ́kùnrin ń yàlè ṣèbú ìgbà tí ò sí fóònù ṣèbọ́kùnrin ń dógbò ta ẹ ṣe máa live bẹ́ni pé kò sí fóònù tó bá mọ̀ wípé o fẹ́ yàlè tó dẹ̀ mọ̀ wípé o kì í fi fóònù hello. hello. hello ma. hello. hello ma. Ah, ẹ̀ka ẹ̀ka sàn ẹ̀jọ́ ṣé títa yín ká TNT nìyẹn ṣé a ti wà lórí ètò. bẹ́ẹ̀ni ma. ok ọ̀rọ̀ fóònù yìí lèmi náà fẹ́ dá sí hmm. ibi tí mo ti ń pè jìnnà díẹ̀ bọ̀ǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣẹ́rí fóònù ò ṣe fóònù lock or no lock wàhálà ni fóònù ẹ gbójú kúrò ẹ gbójú kúrò wàhálà ni fóònù hmm. experience tèmi lèmi fẹ́ sọ tèmi ò lọ́ọ̀kì fóònù rí ó máa ń fi ilẹ̀ ni àjìjọ máa kò ṣe pé bóyá ó ń ṣọ́ fóònù mi àbẹ́mi náà ń ṣọ́ tiẹ̀ hmm. ó máa fi ilẹ̀ tẹ́ pé in fact gbogbo ẹ̀ ni mò ń rí bọ̀ mo fẹ́ two, three, four. ẹ ń jẹ̀bà lójoojúmọ́ ẹ fẹ́ dọ̀jẹ̀ ráìsì ẹ má ẹ gbàgbé páwa náà kì í ṣe virgin gbà tẹ̀yìn tiwa àwa náà lóríṣiríṣi rí tẹ́pọ̀ máa ń wà brain wa táà náà fẹ́ lọ bọ́n torí páwa dúró yẹn ìyẹn ò sọ wí káwa ya ọ̀ àbẹ́yìn smart ìwà rẹ̀. mo fẹ́ bèrè kan lọ́wọ́ yín di fáwọn pé ọkọ yín ọkọ yín ó pù fóònù wọn ò lọ́ọ̀kẹ́ doesn't mean wípé no doesn't mean wípé ṣé wọ́n máa ń gbé kọ́ọ̀lù àlè nínú ilé kò tiẹ̀ gbé rí but because o oh, understand kò gbé rí kò dẹ̀ gbálẹ̀ mo ò lè sọ pé ó gbálẹ̀ rí mi ò lè sọ pé kò kì í ṣàlẹ̀ because òun ó really fún mi ní respect yẹn dé tẹ́ pé gbogbo ibi tá à ń gbé kò kò kò get involved hmm. but ó dẹ̀ láwọn ọ̀rẹ́ tẹ́ pé in fact ibi tí wọ́n máa ń ṣe dé wọ́n á máa sọ fún pé kò tí ì jà òun náà máa ń sọ fún wọn pé tẹ́ bá dé level ìyàwó mi ẹ̀ nídìí àlè tó o bá sí ń lé ó máa ń ṣe which is tí mo máa understand hmm. kò sí lady mi sílẹ̀ láti ẹ̀pẹ̀ tó bá ṣe níta good but the only problem tí mo ní ni pé tó bá ṣe tí ò bá sọ fún mi ìṣòro ni tí n bá tí n bá wá notice pé mo mọ̀ ó mọ̀ pé ṣòro ni sọ fún mi torí tí wèrè kan bá máa gbóyún wá ò gbé ọmọ wá any years later màá sọ fún wọn pé lóòótọ́ ló sọ fún mi bọ́ àmọ́ kó doyún ṣe understand hmm. gbogbo nǹkan tá à ń try láti educate àwọn ọkọ wa ni open up to your wife let them know kò ń ṣe wípé ìyàwó ẹ yọ ọ̀dẹ̀ àbó gọ̀ the the problem is ẹ ti ẹ ti wá smart most of àwọn èèyàn tí mo tún máa ń rí tó tún máa ń ṣe gbogbo wàhálà yẹn wọn smart enough débi tẹ́ pé èèyàn kan ló sọ yìí pé èèyàn kan ló yọ tó ń tọ́jú obìnrin pé ah òun ló ṣe kinní jù jẹ́ kó kíyàwó ẹ free ẹ máa demand respect tẹ́ ẹ need ẹ pera yín ní bọ̀dá kẹ tó wọlé tẹ bá ti ń ṣòṣì yẹn ẹ wá máa dì máa di ẹ ẹ wo bó ṣe bá mi sọ̀rọ̀ wo bó ṣe ṣe kínní ṣé ti gbàgbé pé nìkan lẹ ti bẹ̀rẹ̀ ni. but to cut the story short sister Yinka ṣe rí mo appreciate àwọn àwọn shows tẹ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ mú dẹ̀ mọ́ pé pin ni a máa gún wọn lára kò sí ọkùnrin tó sẹ́yìn kò dẹ̀ sẹ́ńtọ́ máa tì mọ́lé pẹ̀lú obìnrin tí ò ní ṣe tiẹ̀ Hmm. bọ̀ àwọn obìnrin náà tó bá sì wà mọ́lé pé ká ṣe tiwa àwa máa ń rò á máa ń tì nkẹ́ pé ah tí má délé ojú wo mo fẹ́ fi wọ ẹni. Hmm. bọ̀ problem tó nílò ni pé àìlè má mójú kúrò yẹn ìyẹn gan-an ni wàhálà mo ti rí èèyàn tẹ́ pé o kì í wọlé ní three a.m. o dẹ̀ wọlé ní three a.m. rí o dẹ̀ fẹ́ give account tó lọ for that three a.m. fún ìyàwó ilé ẹ̀ how does it to work? ṣẹ́kẹ̀lì yẹn dákẹ́ ni ẹni tí ó sùn before three a.m. tó fi dé tó fi wọlé ìyẹn tí wàá bèrè lọ́wọ́ ẹ kò sẹ́jọ́ o tún wà dá sí rọ̀ ẹ̀yin ọkùnrin ẹ máa rò ẹ̀ ní wọ́n máa sọ pọ́kùnrin ìfàtà àwọn obìnrin tó sọ pé àlétè gan àlétè it's just common sense you know what this is what happened kí ló fẹ́ pa ẹ ni kò lè fẹ́ kò dẹ̀ lè kú. and when we are talking about jealousy ẹ jẹ́ nǹkan kọ́ fún yín. ẹni sùúrù ẹni sùúrù èmi ò gbà yẹn pé kọkùnrin yóò kúndọ̀ fún ìyàwó ẹ̀ pé òun lálẹ́ ẹ̀yin lè accept ẹ̀ ah, èmi ò gbà kò ṣe eh, gbogbo obìnrin ló lè accept ẹ̀. sísá yínká ó dín lẹ́bùn kan tẹ máa dé nínú ìfẹ́ tẹ́ pé kò ní sí nǹkan kan tẹ̀lé àìsí. èmi ò lè gbàrú ẹ̀ mi ò èmi ò èmi ò lè gbà no ẹ̀yin lè gbà but kò ṣe gbogbo obìnrin ló lè accept ẹ̀ oh god kò ṣe gbogbo obìnrin ló lè accept ẹ̀ wà á lọ sọ fún ìyàwó ẹ̀ pé òun má lọ sọrú ẹ̀ o má lọ sọrú ẹ̀ o hello. hello ma. hello ẹ gbóhùn sókè. ẹ ká sọ ma. à ń gbọ́ yín ẹ kúrò níbi tẹ́ ti ń gbọ́ nǹkan ẹ lè gbọ́ méjèèjì at the same time ẹ pa kíní facebook yín ẹ má lọ sọrú o. ok ma mo ti kúrò mọ. à ń gbọ́ yín mo ti kúrò mọ ẹ mà ṣe ń gbọ́ mi ma. à ń gbọ́ yín. ẹ jọ ń fẹ́ bèrè question kan. Hmm. ẹ jọ tí um, ọkùnrin bá ní sọ̀rọ̀ mi yìí mà ṣùgbọ́n tíyàwó ilé ẹ̀ bá pè ó máa ń fẹ́ gbé ìyàwó ilé ẹ̀ sórí aago fún girlfriend ẹjọ ṣe nǹkan tó dáa ni. kò yé mi gbé ìyàwó ìyàwó ilé ẹ̀ sórí aago fún girlfriend báwo mi ò understand. for example ọkọ mi hmm. tí bá pe ọkọ mi hmm. ó máa ń gbé mi sórí aago fún girlfriend ẹ̀ gbẹ̀yìn sórí aago bíi ti báwo ṣé ó máa ní kẹ́ máa máa bá girlfriend kò yé mi mi ò understand gbẹ̀yìn sórí aago báwo. ó ní ó ní ó ní fóònù mi tó fi ń nà mí sọ̀rọ̀ mi yẹn hmm. mo dẹ̀ mọ́ sọ̀rọ̀ mi yẹn bẹ́ẹ̀ ó ní fóònù mi mo gbogbo ìgbà tí má fi pe ọkọ mi sọ̀rọ̀ mi yẹn báyìí eh. ó máa tí má fi ń bá sọ̀rọ̀ kò ìgbà míì ó ṣèkàn fún mi tó yẹ pé kò mọ̀ pé kò tí ì kọ́ fóònù ó dẹ̀ ní láti máa sọ fún bẹ́ẹ̀ yìí pé ìyàwó mi nìyẹn ìyàwó mi ló ń sọ̀rọ̀ yẹn olórí burúkú ẹ̀ ṣé o gbọ́ nǹkan tó ń sọ sọ̀rọ̀ bí ń gbé nígbà. Hmm, báwo ìwà wo lẹ́yìn náà ẹ ní sùúrù o ìwà wo lẹ because ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín kí obìnrin kí ọkùnrin tó lè máa bá àlè ẹ̀ sọ̀rọ̀ kó dẹ̀ máa sọ pé ìyàwó mi nìyẹn olórí burúkú ni kí ló fà á ẹ̀yin náà máa ní àwọn ìwà tẹ̀ mo but àwọn ọkùnrin ò kí ń sábà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọn ò kí ń sábà sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n mọ̀ wípé àwa wọ́n mọ̀ páwa obìnrin náà gbọ́n pé tó bá sọ pé mi lólórí burúkú fóbìnrin mi. akínká látìgbà hmm. tí mo ti ṣe ọkọ mi ló ti ní àlè eh, ah. sọ̀rọ̀ mi yẹn tó jẹ́ pé mo dẹ̀ mọ̀ ẹni tá a dẹ̀ ń sọ̀rọ̀ yìí èèyàn tó pé mo ti ṣe for the past twenty years ni sọ̀rọ̀ mi yẹn. Hmm kò sí nǹkan tó fẹ́ tì yàn kì í ṣe. kí ló wá dé tó wá ń pè yín kí ló wá dé tó wá ń pè yín lólórí burúkú fún àlè. hello. hello ma. kí ló dé tó wá ń pè ẹ̀yin lólórí burúkú fún àlè kí lẹ ṣe fún. ó máa ń bà kò sí nǹkan tí mo ṣe fún àti níta. akọ. ìwọ ó kàn láìkì ṣe ẹ̀rù tó bá ti ń ṣe àwọn èèyàn ń ta sọ̀rọ̀ mi rèé hmm. ó máa ń láìkì àti pé kó máa tó bá ti ń bra ó lè máa sọ pé ìyàwó léwu ò dáa hmm. ìyàwó léwu ò dáa èèyàn burúkú ni ìyàwó léwu hmm. ẹ mọ àwọn ọkùnrin ẹ mọ àwọn ìwà tó wà lọ́wọ́ wọn ẹni tá àdé ń sọ yìí ẹni tó jẹ́ pé kò sí ìgbà tí ò ah, kò sí nǹkan tí mi ò kì í ṣe fún. màmá sọ̀rọ̀ mi lè ní. màmá yínká lẹ̀ ń bá sọ̀rọ̀ yínká TNT tẹ̀mí expect kẹ́ sọ fún mi pé ẹ̀ẹ́dà mi ìdẹ̀ expect kẹ́ sọ fún mi pé ẹ̀ẹ́dà àwa náà ní lọ́wọ́ ẹ gbàgbé ẹ̀ ẹ má mi kì í fẹ́ kóbìnrin máa ní kò sí nǹkan tí mo dẹ̀ ṣe fọ́kùnrin pé ẹ wà nice ẹ ṣe nǹkan kan ṣéètì nìyín ẹ ṣe rí ẹ ṣe nǹkan kan rí. àǹtí àǹtí àǹtí ẹgbẹ́ ti sọ̀rọ̀ ẹjọ́ mi fẹ́ fẹ́ fi sùúrù gbọ̀ mi. you must be an angel. because èmi náà ti ń try láti bá yín sọ̀rọ̀ mi kò hmm. lọ́pọ̀túnítì mi ó torí hmm. pé mo lè sọ̀rọ̀ lẹ́yìn hmm. sọ̀rọ̀ mi lẹ́yìn ṣeré ọkọ mi ó nífẹ̀ẹ́ obìnrin gan-an ó fẹ́ràn obìnrin gan-an sóyè yín and àtìgbà tó yẹ pé èmi àti ẹsìn wà tí ò tètè mọ̀ ó lé fáwọn mi mo mọ̀ mo fẹ́ràn obìnrin hmm. and kò sí ìgbà ó tó di pé mo hùwà sí uh, Texas tó rí mi hùwà sí Texas ó di pé òun náà wà tó wá bá mi ó hmm. ti ń wo àwọn ìwà ìfẹ́ tó dẹ̀ máa ń ṣàjà láàrin wa ní gbogbo ìgbà. pẹ̀lú mà. mo ń gbọ́ mo ń gbọ́ òkè tí ọkọ dẹ̀ máa ń ṣàjà láàrin wa má ti complain a máa ní pé a máa kọ sí mi pé bóun ṣe ń ṣe nǹkan yìí kó tó di pé òṣẹ́ mi nìyẹn ṣọ̀rọ̀ mi nìyẹn ó ní èèyàn mi mi ò ní kó má ní girlfriend but nǹkan tó bá ti lè máa fa ọkùnrin tó lè máa gbé ìyàwó tó lópin ìgbà tí mo tí mo ní mo pè yìí kò mọ pé mi ò tíì kúrò lórí aago ó máa ń bà mí jẹ́ fún àwọn readings yẹn ṣọ̀rọ̀ mi yẹn hmm. mi ò ṣe anything fún ẹ má má ẹ má ẹ má ẹ má má sọ lójú mi ẹ gbàgbé ẹ kò sóbìnrin tí ò ní lọ́wọ́ ẹ gbàgbé ẹ ẹ gbàgbé yẹn kò sí obìnrin tí ò ní lọ́wọ́ gbogbo wa la ní lọ́wọ́ tá bá fọ́ everybody ládàá àròkọ sọ́dọ̀ wa àwa gan burú ẹ má lè ṣe anything ẹ lè má ṣe nǹkan tó wà ráǹtì ẹ bọ̀ pé ẹ ṣe anything yẹn báwo la ṣe máa wà tá à ní ṣẹra wa kò possible kò possible kò possible kẹ́ sọ pé ẹ̀yin náà máa níwà tí yín òun náà máa níwà tí yín. nǹkan tó da ni. nǹkan tó da kọ́ o kò ń ṣe nǹkan tó da o. ọkùnrin máa gbé ìyàwó ilé ẹ̀fọ́ sí òfóbìnrin ó dẹ̀ máa pè ìyàwó ilé ẹ̀ lórí burúkú ṣé nǹkan tó da ni àbúkọ́ bí ẹ̀kí yẹn kọ́ wa. náà kò ṣe nǹkan tó da rárá kò ṣe nǹkan tó da ṣùgbọ́n ṣe mọ̀ pé èmi ò lè dá ẹjọ́ yẹn ń sìn torí ẹ̀yin nìkan lẹ ṣì sọ̀rọ̀ fún mi so mi lè sọ pé mi lè máa bú ọkọ yín sí torí mi mọ nǹkan tó ṣẹlẹ̀ there should be more to the story so mi ò lè base lórí nǹkan tẹ́ ẹ sọ ṣó ti yé yín nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn hello. hello. hello. hello ẹ kálẹ́ mà. hello ẹ ṣe sísá yín ká nìyẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni tó ti parí sáàdì yẹn ní yóò tún yẹn clear. bẹ́ẹ̀ni ó clear. ok ẹ ti sáyé ìjẹ́sẹ̀ nìkan tí wúmà yẹn sọ. Hmm. I was married before and I can relate to what she's saying. Mm. Some men are very vulgar. But she translates no ego. Ẹ yẹ kí n sọ sórí kan fún yín jọ́pọ̀ ìmọ̀ àti ex-husband mi á jáde. Bá ṣe jáde, àwa ń bọ̀ lé. Mo mo wá mo wá jókòó mo wá ń kàwé because èmi lọ sí school nígbà yẹn mo wá ń ṣe mo ń ṣe owó mo ń kàwé hmm. ó ṣe wá bá mi ó ní olóṣì ẹ ó ní tó jẹ fún mi ṣé ṣe mo ní tó jẹ fóun mo wá bọ́ sí kitchen hmm. mo wá lọ sí oúnjẹ fún mo ṣe gbogbo nǹkan fún tán mo dẹ̀ gbóúnjẹ ẹ sí orí tébù mo ní okay here is your food o oh my master bọ̀bọ́ yẹn gbé oúnjẹ yẹn ó wà dálé mi ní orí ó dá gbogbo oúnjẹ yẹn bó ṣe gbóná tí mo sọ pé my master here is your food of course ọ̀gá ni mástà ní head ni ó dẹ̀ gbóúnjẹ ó dẹ̀ dà lébi lórí kí ló fẹ́ sọ sí yẹn àwọn experience ìjẹ́pọ̀ àwọn ọkùnrin jẹ́pọ̀ wà very vulgar jẹ́pọ̀ wọn ò gbọ́ òmọ̀rọ̀ sọ wà akọ̀dé dákọ̀ bá polo ṣe lórí burúkú for two reasons so there are some men that are like that they just talk like that I'm not with him anymore I thank God glory be to God for that but there are some men that are naturally vulgar they don't know how to talk wọn ò mọ bó ṣe bọ́bìnrin sọ̀rọ̀ tó máa ti ṣépè wọn ò lè relate bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni you are right hello hello hello. hello ẹ kálẹ́. ẹ kálẹ́ sà. Ah, mo kàn fẹ́ kíkù nàìjíríà tèmi lórí ah, ọ̀rọ̀ lọ́kìnà fóònù or no lọ́kìnà fóònù. Mm. in my own opinion mo believe pé boya generation by generation ni lọ́kìnà phone. Mm. Okay. Kọ́ yẹn ti lọ. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé ọkùnrin tó bá mo ṣìnà ṣe dáadáa. Ọkùnrin tó bá mọ ṣìnà ṣe dáadáa. O ò ní láti tó bá ti mọ̀ pé o ò fi kóòdù sí fóònù ẹ láti bẹ̀rẹ̀. O ò ní láti fi kóòdù fún fóònù ẹ. Ṣé rí hmm. ẹ̀yin ọkùnrin ikú ń bọ́ mọ́rin ọmọ òfunra. Lára àwọn nǹkan tó ṣe ikú pa ọkùnrin, òun ni lọ́kìnà fóònù wà o tó bá ti ń ṣe láti ilẹ̀ fine bẹ́ẹ̀ suddenly tó kàn bẹ̀rẹ̀ sí ní fi code sí fóònù ẹ ibi tí obìnrin ti máa ma wá oògùn ìfẹ́ lọ nìyẹn oh. because ìwọ fúnra rẹ o ti send signals obìnrin wípé èèyàn kan ti wà níbì kan a wá bẹ̀rẹ̀ sí ní máa jáde lórí ọ̀rọ̀ ẹ. hello. hello sir. hello sísá yínká. hello. yeah program tẹsán ẹ ẹ rí woman tí ó ní ọkọ òun lọpọkọ òun pé òun lólobùrúkú. Hmm. yeah ṣùgbọ́n tí nǹkan fẹ́ sọ nípa ìyá nǹka oríṣiríṣi ọkùnrin ló wà ọkùnrin míì wà àmọye ọkùnrin míì wà jẹ́ pé tó bá ẹ̀ṣẹ̀ rí ẹ̀ ló ṣẹ̀ ń gbọ́ mi tó bá ẹ̀ṣẹ̀ rí obìnrin tuntun tó ń ṣàkí wọn hmm. understand ẹ ṣe ẹ fẹ́ sọ pé kò sí ọkùnrin míì ó lè ba ìyàwó ilé ẹ̀ jẹ́ lójú àlè ìtòyè ojú tuntun tó yè rí ń ta ẹ̀ ní tó fẹ́ jẹ yẹn tó yìí ṣe kiri àìmọye ọkùnrin míì wà tí ẹ kú gbọdọ̀ mọ̀ tẹ́gbùtẹ̀mù tẹ́gbùtẹ̀mù tó jẹ́ kínní ni tó yẹ pé ìyàwó wọn ìyàwó wọn mú oúnjẹ sì tó yẹ kínní wọ́n yẹ kó torí àlè tuntun tó ẹ̀ṣẹ̀ rí ẹ̀ bó ṣe ń ṣàkì yẹn káwọn dé ibi ibi ibi ibi ibi bọ́ọ̀lù yẹn àti kínní yẹn wọ́n lè ní ẹni tí ò mọ jẹ́ sí ẹ̀ kékeré làwọn lọ rà tẹ́lẹ̀ kínní ni ṣé wúmà yẹn ẹ kò gbọ́n tó máa sọ ẹ má ẹ mọ̀ ẹ má po ẹ ṣe ń pò bẹ́ẹ̀ mọ̀ gbogbo ọkọkùnrin oríṣiríṣi ọkùnrin ló wà ní ayé yìí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé omi yẹn lè jẹ́ the best woman ó jẹ́ pé ìtú ìkẹlẹ. kò sí bí mo ṣe lè gbọ́ nǹkan tó máa sọ mi ò lè dẹ́jọ́ because òun. ẹ òun náà mú sọ ẹ lè dẹ́jọ́ but èmi ẹ mọ bókọ yìí sọ ẹ but gbogbo ọkùnrin gbogbo ọkùnrin kọ́ ni the same àìmọye àwọn ọkùnrin tó yẹ kó wọn bá ìyàwó wọn jẹ́ báyìí lójú àlè tó kọta lẹ́yìn kedere ogún ọmọ ní à ókè o ìyàwó yẹn ìyàwó ẹ mọ láti lè débi tí àlè yẹn ọ̀dà tó ẹgbẹ́ tí àlè mọ́wọ́ ọkùnrin tó jẹ́ náà ìyàwó lé ló máa mọ̀. nǹkan tó tún ṣẹlẹ̀ sẹ́mi tí mi ò kí ń fẹ́ máa gbọ́ ni wípé kí obìnrin máa sọ wípé mi ń ṣe nǹkan kan fún o báwo lẹ ṣe ní ṣe nǹkan kan fúnra yín àwa méjèèjì ò kì í ṣe sẹ́mi. ẹ ẹ ní tèmi sọ inú ìsọpẹ́ mi wọ̀n ní wọ́n lọ́wọ́ lè máa ṣe nǹkan wọn ò lè ṣe nǹkan fúnra wọn ó dá àìmọye àwọn obìnrin míì tó máa ní ọkọ àwọn ó ṣe nǹkan báyìí ọkọ rẹ̀ lè jẹ́ the boyfriend tó yẹ kó wọ́n máa bọ́kọ́ bẹ́ẹ̀ náà dẹ̀ ní obìnrin náà dẹ̀ lè lè ta ẹmọ ìyàwó ẹ̀ jẹ́ nítorí nítorí nítorí new girlfriend tó bá tó tó bá ẹ̀ṣẹ̀ rí ẹmọ tó pé kò sọ lójú wúmà ẹ̀ wúmà ẹ̀ nípò òun wí pé òun wí pé kò mọ̀ fún òun ti pé ó ti gbé fóònù lẹ̀ ká ní wúmà yẹn ò gbé fóònù lẹ̀ ni ẹmọ kò ní kò ní lè sọ orúkọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé wúmà yẹn ó ti wúmà yẹn kò lórí fóònù ni má. hello hello hello n tèmi fẹ́ sọ ni wípé tèmi kò fẹ́ ẹ ṣe sà lára àwọn nǹkan tó máa ń fà á tí ẹ̀mí ọkùnrin máa fi ń kúrú inú ẹ̀ ni ọ̀rọ̀ kóòdù fóònù wà o tó bá ti fi kóòdù sí fóònù ẹ láti ilẹ̀ àwọn èèyàn mọ̀ pé ti fi kóòdù sí hello. hello ẹ kálẹ́ o yeah ẹjọ nípa ọgá ẹgbẹ bá sọ lẹ́ẹ̀kan mo ní mo kò fẹ́ sí pé àjẹ àtòyí ọ̀rọ̀ màlúù opinion lórí ọ̀rọ̀ locking of phone. kẹrí hmm. for generation bíi generation àwọn àtàwà below forty. kẹrí hmm. locking of phone yẹn níbi ìdí pé ó ní different reasons locking lock phone. for example in my own situation i'm single but ìgbà tí mo. àwọn tó má rí àwọn tó má rí là ń sọ. Uh, locking of phone tèmi ó mò ń ṣe based on the fact wípé ah, ìyàwó mi máa question mi jù lórí finance and àwọn observation kan ti wà rí tó yẹ pé àwọn kan ní the help tí mo ní láti ṣe fún wọn tí mo jẹ́ kó mọ̀ ẹlòmíì nídìílé bàbá ẹ̀ ìlú ìdílé màmá ìlú ìdílé tèmi náà ṣe ẹni sáà ń bọ́ tóun wá rí bẹ́yẹn ó máa ń request ó máa ń ó máa ń eh, expansion to the extent wípé question yẹn máa ti pọ̀ jù ó máa lì sí annoyance to understand bẹ́ẹ̀ so from that annoyance olórí nǹkan kékeré á fa ẹ̀ka bẹ́ẹ̀ gan tó yẹ pé you know it's going to be a very big problem so lèmi ṣe ń based on the reason tó fi ń lọ fóònù yẹn òun ló mátà. tí ẹ bá ń lọ fóònù forever whatever tó bá máa tó bá máa tó bá máa prevent problem nínú ilé ẹ jẹ́ ká máa ṣe tó bá ní òun love phone for financial reason tó bá jẹ́ pé o ti ń ṣe láti ilẹ̀ problem bẹ́ẹ̀ nǹkan tó bá ti mú ẹ ṣe tó kọ̀ ẹ́ pé o kọ̀ pick ẹ̀ o bẹ̀rẹ̀ sí ní love phone out of the blue kó mọ̀ pé o ti pe ṣonṣo o ti pe ṣù kí irú nǹkan báyẹn bó ṣe kéré tó bí mo ṣe so ó lè ba ayé ìwọ ọkùnrin gan jẹ́ torí ibi tó o ti ṣe o ti send signal sọkùnrin sóbìnrin wípé iná ti wọlé obìnrin á bẹ̀rẹ̀ sí ní tẹsẹ̀ síta á bẹ̀rẹ̀ sí ní ṣoògùn sórí ẹ̀ á ti fi pa àwọn kan bá àwọn kan àwọn kan ti wà tó ti ẹlòmíà tún wá máa débẹ́ pé tó bá fẹ́ píkì kọ́ọ̀ kọ́ọ̀lù àríǹgì kò ní gbé ìjọ tó bá ti fi kóòdù sí orí fóònù ẹ̀ tó kì í ṣe tẹ́lẹ̀ ìjọ náà ló ti pè ṣù. hello. hello. hello. hello. ẹ kalẹ́ àǹtí yín ta. ẹ kalẹ́. Um, kò kò dákọ́kùnrin máa kó máa lock phone or kóbìnrin máa fi password sórí phone unless tó bá jẹ́ pé àwọn méjèèjì máa fúnra wọn ní passcode wọn lápá ìdúró èmi ìsìn gbàtọ́kọ mi ṣe ṣùnà ó lock phone bọ̀ nígbà tó dẹ̀ ti jí pé òun náà nǹkan tó ń wá ń ta ojú ẹ̀ padà rí ó ṣí phone mú un rí mo rí pé nǹkan tó ń dùn àwọn obìnrin sìn ní ẹ mọ̀ pé program ti pín sọ́nà méjì tẹ̀ báwo dáadáa àwọn obìnrin sọ opinion wọn nípa nǹkan tí wọ́n ń face nípa nǹkan tí ọkùnrin máa ń ṣe fún ọ tán bá ń yàlè àti kẹjọ nítorí Ọlọ́run ẹ sì máa mú program yẹn náà wá. Hmm, so wọ́n lè understand irú ìhà nkọ kọ sí ọkùnrin tó ń yàlè àti nǹkan táwọn obìnrin fún àwọn ọkùnrin tó bá bá yàlè nígbà míì tó bá ń ó fi ń àwọn obìnrin lọ́nà kan tí wọ́n á dẹ̀ mọ̀. ẹni kẹjẹ àwọn àǹtí sọ fún mi wípé ọkùnrin tó bá ń yàn létí yàwó tó dẹ̀ ń jẹ́ kí yàwó ẹ̀ mọ̀ èmi ò ní sọ pé kọkùnrin máa ń yàlè tó bá fẹ́ yàlè provided tó bá wà wise program tí máa mú wá ni wípé ọkùnrin tó ń yàlè tíyàwó ẹ̀ mọ̀ báwo lọkùnrin ṣe máa ń feel pẹ̀lú ẹ̀ program yẹn ni ẹ bọ yí pé èmi á stop ọkùnrin tọkùnrin bá fẹ́ yàlè mi ò ní stop ẹ but you are lára àwọn ọ̀nà téèyàn lè fi ṣe kíyàwó máa mọ̀ ó ní ọ̀rọ̀ fóònù. ẹ eh, bá wá túmọ̀ nígbà míì ó tún fẹ́fà àwọn obìnrin àwọn obìnrin ọmọ ni. báwo ok irú ọkùnrin tó ń yànlẹ̀ ó ní reason tó ṣe ń yànlẹ̀. Hmm. kó tó di pé wọ́n ń ṣàwọn kan yẹn nígbà míì ó máa ń ní hmm. so tóbìnrin yẹn bá wá padà wá mọ̀ ìgbà ah, ọkọ mi yànlẹ̀ ó ní ah, ọkùnrin tó dìde lọ fún un ó mọ̀ ó tó ṣe ń hmm. business no so ìgbà káwọn obìnrin ti wá padà wá rí pé kì í ọkọ lọ fún ló nídìí tó ṣe ń lọ kó ti ń yàrá nìyẹn ibẹ̀ làwọn obìnrin náà ti máa padà ń sún ṣòkòtò wá pé nǹkan ti ń ṣẹlẹ̀ nǹkan ti ń bọ̀ o hmm. ọkùnrin tó bá wá jẹ́ pé ó ń yàlè yẹn lójú méjèèjì tí ò jẹ́ kí ìyàwó ilé mọ̀ irú àwọn ọkùnrin yẹn bẹ́ẹ̀ ló dangerous jù lọ́dọ̀ tèmi ìdí tí wọ́n ṣe dangerous jù ni wípé irú ọkùnrin obìnrin kan yàn lálẹ́ ńta yẹn tíyàwó òde mọ̀ wọ́n ń tọ́jú ìyàwó ilé everything ó ń gbádùn hmm. ọjọ́ tó bá wá tíyàwó ìyàwó òta tó bá wá gbé ọmọ wá ẹ̀mẹ́ hmm. fáwọn obìnrin kan ya wèrè bẹ́ẹ̀ tó bá wá gbé ọmọ wá tó dìbì wá sílé tó ní ọmọ ẹ ló lọkọ tọkọ náà wà bẹ̀ tó tí ó lè sọ̀rọ̀ ṣẹlẹ pé ìyàwó ilé yẹn lè ṣe ó lè fi iṣẹ́ tó tẹ̀lé ó lè kó láti débẹ̀ kó dẹ̀ gbàdẹ̀ kú lọ. ṣẹ́mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún yín orí tó kò rí tracy ti àtọ̀. ṣẹ́mọ̀ tí mo fẹ́ sọ fún yín nísìn ẹ́ gbogbo obìnrin ẹ má máa tanra yín ọkùnrin yín lock fóònù o kò lock fóònù o ẹ́ ẹ mọ̀ wípé ọkùnrin á ṣe nǹkan tó máa ṣe ẹ gbọ́ wípé nǹkan tí òyà obìnrin mí nìyẹn nǹkan tí òyà obìnrin mí nìyẹn tó fi máa ń látàtà tó fi máa ń ní high blood pressure tó fi máa láìdì láìdì sí ọfíìsì ẹ̀pọ̀ orí wọn kàn máa yí bẹ́ẹ̀ yẹn tó bá gbọ́ ipò kéèyàn ọkàn gbọ́mọ wálé fún wọn. ẹ ṣe mà mí ní gbé kọ́ mọ́ ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí mi fẹ́ gbé kọ́ mọ́ ẹ̀yin obìnrin ẹ kọ́kọ́ gba káńpé kò sí bí ọkùnrin ṣe lè ṣe kinní tó kódà kí ògbó yín Ko jẹ́ diamond ọkùnrin fe dobo to jẹ́ panda kóbò yìí jẹ́ diamond ọkùnrin fe dobo to jẹ́ panda kóbò yìí jẹ́ gold ọkùnrin fe dobo to jẹ́ eh, eh, wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ kóbò yìí tight ọkùnrin fẹ́ dóòbò tó fẹ̀ kóbò yìí fẹ̀ ọkùnrin fe dobo mi to tight It's just the nature. It's natural. And there's nothing anybody can do about it. It's their nature. But in koto tó to tó jẹ́ pé ó dùnyànjú láwọn àwọn nǹkan tó máa ń dùn obìnrin jù òun ni wípé kóbìnrin mọ̀ lára ẹ̀ ó mọ̀ lọ́kọ̀ ẹ̀ pé òun ṣe bọ̀ má fi wọ́n pé òun ṣe lára láti fi wọ́n pé òun ṣe fóbìnrin òun ni wípé kó má fi code sí fóònù tẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní fi code sí kò dìgbà tó bá fẹnu sọ ó ti sọ fóbìnrin wípé òun ṣe o ni wípé òun free láti gbé kọ́ nínú ilé tẹ́lẹ̀ o gbé kọ́ nínú ilé kò dìgbà tó bá sọ ó ti fọ fóbìnrin pé òun ṣe bọ̀ jẹ́ kí obìnrin mọ̀ lọ́kọ̀ ẹ̀ pé òun ṣe má fi o pé òun ṣe ó mọ̀ pé òun ṣe even kó má fi kóòdù sí fóònù obìnrin mọ̀ pé ọkùnrin á ṣe bí ọkùnrin bẹ̀yí pé o ò lo kóòdù tẹ́lẹ̀ òun lo kóòdù irú àwọn nǹkan tó máa sap mental kíní obìnrin gangan nìyẹn it's not by pé òun ṣe ló du obìnrin kóbìnrin mọ̀ pé òun ṣe kó wá tún máa máa ṣe yẹn gan kò sí tó kan obìnrin bọ̀ yí pé o wá mú fóònù nínú ilé tó kì í fi kóòtù sí tẹ́lẹ̀ o fi kóòtù sí fóònù o bẹ̀rẹ̀ sí ní tọ́jú fóònù o bẹ̀rẹ̀ sí ní fi fóònù sábẹ́ ìfúrọ́ ẹ o ti sọ fóbìnrin pé òun ṣe ibẹ̀ ẹ ló ti ń wá ikú fúnra ẹ tó bá ti wá ń ṣe yẹn ibẹ̀ ẹ lóbìnrin ti mọ̀ wípé nǹkan tó bá lè mú ẹ ṣe é there is fire on the mountain bẹ́ẹ̀ obìnrin mọ̀ pé ọkùnrin á ṣèṣe ọkùnrin obìnrin mọ̀ pé tọkùnrin bá jáde tó òbòmí ò bá jẹ́ diamond ọkùnrin fẹ́ dóbò tí ò make sense kí ló fà tóbìnrin fi tọkùnrin fi lọ ń jí òbòdó òbò tí ọkùnrin bá jí dógan ló ń dùn mọ́ wọn jù òbò quickie òbò sáré yọ díẹ̀ sẹ́yìn jẹ́ sáré fokó sí lẹ́yìn ó dùn mọ́kùnrin ju òbò tó máa ń farabalẹ̀ òbò tiẹ̀ nínú ilé wọ́n máa farabalẹ̀ dó ni wọ́n ń wá òbò tí wọn ò ní farabalẹ̀ dó but ẹ̀yin ọkùnrin ọkùnrin tó bá rí lìfẹ́ ṣe àgbèrè lọ wá two phones tó bá ti wọnú ilé èèyàn kan béèrè question kan nísìn question yẹn dẹ̀ wà ó wà on point ó wà valid ó ní kó tó sí phone báwo lọkùnrin àti obìnrin ṣe ń ṣe bọ́n ṣe ń ṣe ni wípé tí obìnrin bá ti wọlé tẹ bá ti sọ ọ̀rọ̀ ìdágbére fúnra yín tẹ oríkálukú ti wọnú ilé ẹ̀ ẹ ti wọnú ilé ẹ̀ nìyẹn ó tún dijọ́ kejì tẹ bá ríra ẹ ṣe jẹ́ kẹ máa ṣe bẹ́ẹ̀ kí ìrẹ́pọ̀ kí obìnrin má máa tètè máa ya wèrè kí ìrẹ́pọ̀ lè wà nínú ilé because tó bá ń ṣe apart from pé òun jẹ́ kóbìnrin mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ó tún fún obìnrin láti dín pé kóun náà wá amúgbálàgbẹ̀ ni torí ó ti sọ fún pé ó wà faithful ó ti sọ fún pé òun ṣe nǹkan tí ò dáa òun sọ fún pé òun náà lè ṣe nǹkan tí ò dáa ni so tó bá fẹ́ ṣe àgbèrè lọ wá fóònù méjì tó bá mọ̀ wípé you are the type tí ẹ pé má fi code sí fóònù go and look for a second phone hello. hello. hello. Yeah. ẹ àǹtí ẹ gbóhùn sókè mọ. ẹ jọ èmi fẹ́ béèrè béèrè kan ni. Hmm. hello. ń gbọ́ yín. fẹ́ ti wà lórí program. mo ń gbọ́ yín. hello. ń gbọ́ yín ẹ béèrè béèrè yín màmá. ok ìbéèrè tèmi ni pé ẹni tí ọkọ mi ní ọkọ mi ní ìyálé. Hmm. ó dẹ̀ fẹ́ hmm. ọkọ mi ò fi. ọkọ mi àti ìyáálé wọn ò gbé hmm. ọkọ mi ò dẹ̀ kí n fi kóòdù sórí fóònù tẹ́lẹ̀ hmm. nígbà tó wá sẹ́mi kò ń fi kóòdù sórí fóònù wọn nígbà tó wá yọ wá bẹ̀rẹ̀ sí ní fi kóòdù sórí fóònù mo dẹ̀ ní hundred percent sure ìpọ́kọ mi ò ní girlfriend. ẹ well ẹni tó bá níyẹn tí ò ní girlfriend ọgbọ́n ló lò because ẹ̀yin obìnrin burú nǹkan dè wà láàrin àwọn àtìyálé tí ò fẹ́ kẹ́yìn mọ̀ sí i nǹkan dẹ̀ lè wà láàárín ẹ̀yin àti òun náà tí ò fẹ́ kí ìyáálé mọ̀ sí so ó fi ń protect kí wàhálà má bàa ṣẹlẹ̀ láàárín ẹ̀yin méjèèjì ni so ẹ dẹ̀ ti sọ pé ẹ wà sure pé kò ní girlfriend yẹ kò ní girlfriend bọ̀ ẹ ti di méjì lọ́wọ́ ẹ̀ for confidentiality ẹ̀yin méjèèjì lẹ́ni ẹ̀yin méjèèjì ní mẹ́sẹ̀gì yín wọ orí fóònù so ó ń láti máa fi kò sí fóònù ẹ̀. ó wá ráìdì fóònù ó wá ráìdì mẹ́sẹ̀gì èèyàn kan fún èèyàn kan. yẹ yẹ kí ló kọ yín pẹ̀lú kí yálé kí ló kọ̀ ìyálé pẹ̀lú mẹ́sẹ̀jì ìyàwó kí lẹ fẹ́ ka mẹ́sẹ̀jì ìyálé fún èwo ni tiyín. ìyálé náà ń bàjá tó ń fi kóòdù sórí fóònù. kí ló kọ̀ yín pẹ̀lú mẹ́sẹ̀jì ìyálé kí ló kọ̀ yín pẹ̀lú mẹ́sẹ̀jì ìyàwó bó ṣe yẹ kó rí nìyẹn fún ọkùnrin tó bá fẹ́ nísinmi fún ọkùnrin tí ò bá fẹ́ dárúgúdù lẹ̀ because bẹ́ẹ̀ ṣe wàyí ìyàwó nìyí ẹ níyàlé ìgbà míì wà tara yín máa máa gbóná ẹ máa ti gbàgbé pé ẹ bá ìyàlé ńlé ni ẹ máa ti gbà pé pé ìyáálé yẹn ẹ bá ń lé yàrá yín máa máa gbóná ìgbà míì dẹ̀wà náà tí ìyáálé náà máa ní kíní kan a máa bínú pé ó fẹ́ yàwó lé òun so hello. hello ẹ kálẹ́. hello ẹ kálẹ́ sà. ìyá ẹjọ nítorí nǹkan woman tó pè tán láti èmi náà ti mo ti fẹ́ pè tẹ́lẹ̀ bọ̀ mo rí pé ọ̀rọ̀ situation ti tèmi yẹn fẹ́ yàtọ̀ díẹ̀ hmm. ṣẹ́ni kan tí woman tó pè tán fún fún yẹn hmm. the same situation ṣẹlẹ̀ sí mi mo wà ní Europe mo dẹ̀ níyàwó ń bí bọ̀ mo ní ìyálé ní áfíríkà bọ̀ ìyàwó mi tó wà ń bí mo ń lock fóònù mi with reason tó jẹ́ pé mo ń wò pé ìgbà mi bóyá kí n fẹ́ sẹ́ni owó sáwọn ọmọ mi àkáǹtì hmm. mi mo wò situation bóyá mi bá bá ìyá àwọn ní sá nàìjíríà sọ̀rọ̀ hmm. gbogbo ẹ̀kọ́ ní gbọ́dọ̀ jẹ́ kó máa wọn fún òtún wa. bẹ́ẹ̀ni ìyẹn wà understandable yes. bọ ohun tí kílẹ̀ sọ. mo ní ìyẹn wà ìyẹn gbọ́ ìyẹn wà understanding ìyẹn wà okay ó make sense ẹ̀gbọ́n ohun tó wà ń bí tájọ gbé tájọ ń gbé òun náà torí pé mo lock phone mi òun náà lock phone mi gbọ́n mi really mi ò mind bọ́n mo mọ̀ pé mi lè sọ pé bí wọ́n mo ka fún yan àlè o hmm. mi ò rí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ bọ́ torí pé ó rí mi pé eh, mo lock phone mi mo ò torí ẹ̀ ló ṣe lock phone mi. ṣẹ́rí in that case ẹ̀yin ti mọ̀ pé kò yàn àlè pé kò ń lock phone láti spite yín ni but at the end of the day eh. phone ti ní kẹ́yìn lock ẹ̀yin mọ nǹkan tí mi ò ka bẹ́ẹ̀ mọ́ rí bọ́ mo mọ̀ pé. ẹ filẹ̀ má ṣe fóònù yín because tẹ bá ṣe wàhálà máa ṣẹlẹ̀ torí ó ti do ní ìyàwó tí ìyàwó so tó bá lọ́ọ̀kì fóònù ẹ̀ tó bá eh. kúrò lórí fóònù ẹ̀ gan kó lọ lọ́ọ̀kì wọ́dúrópù ẹ̀ ẹ má dà lóhùn because wàhálà máa ṣẹlẹ̀ torí ẹ̀yin lẹ mọ oríṣi tẹ ṣe lọ́ọ̀ fún pé ẹ̀ ń protect ẹ̀yin lẹ ti níyàlẹ́ níyàwó and one thing you don't eh. understand ni wípé àwọn ìyàwó máa ń sábà wà selfish bíi pé kí ìyálé kú dànù ni bíi pé kí ìyálé hmm. yẹn kó kú kó kú ni bíi pé kó gbọ́ kú ìyálé wọ́n ti máa gbàgbọ́ pé ìyálé yẹn náà bá ń bẹ̀ àwọn ìyàwó máa ń sábà wà selfish and that is the truth wọn sábà fojú hmm. re wò yálé àwọn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ìyàwó bíi pé kí ìyálé sùn kó má jí mọ́ ni hmm. so ẹ má ṣí fóònù yín but ipe èèyàn tó wà nínú ilé tí ò ní níwájú tí ò ní lẹ́yìn tí ò dẹ̀ kí ń lọ ok tẹ bá rí sí torí obìnrin la ṣe ń lock phone ẹni tó níyàwó méjì ṣèbí nítorí obìnrin ìkejì lo ṣe lock phone so ẹni tí ò níyàwó méjì tó jẹ́ pé ìyàwó kan ni tó dẹ̀ dédé máa lock phone wala ló ń wá òun fi ẹ̀mí ara ẹ légbodò ni tó bá mọ̀ pé ó fẹ́ ṣàgbèrè ra phone míì kò fi sínú mọ́tò tó bá ti sọ̀rọ̀ tán àbí kò lọ ní sim míì tó bá ti ń wọlé yọ sim yẹn kó kó fi síbì kan tó bá ti dàárọ̀ kó mú nǹkan kó mú nǹkan ẹ padà àbí kó ẹni tó agbèdè tó bá fẹ́ ṣe tó obìnrin tó To ń fẹ́ tí ò bá ti ní àṣẹ lórí ẹ̀ pé má pè mí ní time time báyìí báyìí báyìí báyìí nígbà míì a máa ń wà kárìdèwe tó bá ti rí pé ó ti fẹ́ wà kárìdèwe ò dẹ̀ fẹ́ fẹ́yàwó méjì fílẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ because ilé á dàrú but eh, apart from that obiri to bá fe, fẹ́ láti lè sọ fún má má pè mí ní sosososo time pè mí ní sososo time otherwise wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé á dẹ̀ máa affect mental stability obìnrin á máa affect ọpọlọ wọn òótọ́ ni mò ń sọ so ọ̀rọ̀ fóònù tó bá fẹ́ ṣàgbèrè lọ ra fóònù míì ẹni tó bá ní ìyálé dìyàwó ó ní right láti fi kóòdù sí fóònù ẹ̀ nítorí ìwò tá à ń wo àparò ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ìwò tó ń wo àparò ìyálé bíi ká fi dá lá ni inú wọn ò kí wọn bó tilẹ̀ jẹ́ pé wọ́n bá ìyálé yẹn ń lé wọn ò kí ń gbàdúrà kó sùn kó jí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wọn ń gbàdúrà kí ìyálé sùn kó jí wọ́n dẹ̀ bá ń lé ni wọ́n dẹ̀ bá ń lé ni so ọkùnrin tó bá ti níyàwó méjì bẹ́ẹ̀ yẹn ẹ lè expect kó ṣí fóònù ẹ̀ bẹ̀rẹ̀ tó yẹ pé fóònù ẹyọ kan ló fi ń dìpẹ̀ láwọn méjèèjì bọ̀ yàtọ̀ sí yẹn tí ò bá ti sí yẹn ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yin ọkùnrin tẹ bá fẹ́ ṣe àgbèrè ẹ keep ẹ keep phone tẹ kí o phone ẹ mọ̀ pé mi ní kẹ má ṣe ẹ ṣe torí wípé obìnrin ò bá gbé gold CD. ọkùnrin fẹ́ ó fẹ́ dó silver obìnrin ò bá gbé diamond sídìí ọkùnrin fẹ́ dó panda bóbìnrin bá gbé òbò tó tight ọkùnrin fẹ́ dó gbóbò tó ṣàn bóbìnrin bá gbé òbò bàǹbà ọkùnrin fẹ́ dó ọkùnrin fẹ́ dó òbò tínrín àgbùlera náà fi ń ṣe mi ò ní kọkùnrin má do ṣùgbọ́n ibi tí mo ti ní wàhálà ni wípé i know how it feels tí obìnrin bá mọ̀ ẹ má fi affect ẹ má fi affect inú le yín mo dẹ̀ máa ṣe show yẹn lóòótọ́ pé gbogbo ẹ̀yin obìnrin tí ọkọ yín yàn lè tẹ́ dẹ̀ mọ̀ báwo lẹ ṣe feel báwo náà ṣe máa feel kò sẹ́ni tó sọ pé kọkùnrin má ṣe bọ́ ẹ ṣe pẹ̀ lórí pípé lára ibi tí obìnrin ti máa change ni wípé táwọn nǹkan kan bá ti change nínú yín níbi ọ̀rọ̀ phone níbi ọ̀rọ̀ bẹ́ṣe máa ń báwọn obìnrin sọ̀rọ̀ nínú ilé obìnrin náà yọ ọwọ́ á bẹ̀rẹ̀ sí ní máa misbehave ẹ wá ní kò ní respect ẹni ẹ kò gbọ́rọ̀ sí yín lẹ́nu kò lè gbọ́rọ̀ sí lẹ́nu ẹjọ́ yẹn ò ṣeé rò pé mo fi fóònù mo fi kóòdù sínú fóònù ó dẹ̀ ń du obìnrin ó ń ka lára a máa ka lára a máa ta a máa ta lára a máa ta lára a máa ka lára ṣùgbọ́n iṣu onú ẹ̀ kú ni a wá máa fìyẹn máa wùwà sí ẹ o kò wá ní gbọ́rọ̀ sí ẹ lẹ́nu mọ́ kò ní fún ẹ nífẹ̀ẹ́ mọ́ tó bá tóun náà bá lagídí lagídí a lọ fi kóòdù sí fóònù ẹ̀ tóbìnrin bá dẹ̀ ti ń fi kóòdù sí fóònù tó ti di wípé o ò mọ kóòdù obìnrin kó mọ̀ pé obìnrin yẹn ti ń yawọ́ díẹ̀díẹ̀ nìyẹn so mi ní kẹ́ má tẹ́ bá tẹ̀ má wá ní kóòdù ẹ̀yin méjèèjì ẹ láti mọ kóòdù ara yín. ẹ náà ti ń ka ẹ mà. ẹ kalẹ́. ẹ ń gbọ́ mi ẹ mà. mo ń gbọ́. mo ẹ lè mà. ṣé ń gbọ́ mi mà. bẹ́ẹ̀ ni. Hello, ma. Mo ń gbọ́, Okay, ah, okay, it's on speaker, sorry. Okay, now, uh, let's say you are discussing on about, but what of the wife that is coding with food? Kí là ń Hello? Hello? Hello? Hello? Hello, ẹ̀ka lẹ́nu. À ń gbọ́ yín. Yes, ma. Um, I think I really look good and to me. Hmm. Uh, with the respect to me, You know what more? I'm going to call you hmm. because because I'm sure you. Mo fẹ́ sàn wọ́n kan sí i. Wá èsì tó fọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nǹkan kan wà sí ìwà lóde. Àwọn ti ṣe fọkùnrin bá ń ṣe ìṣìnà kó má jẹ́ kí ìyàwó jẹ́ òun. Mo fẹ́ sọ fún Christian Bọ̀kẹ́ni ní ẹ̀ṣẹ̀ lẹ́nu ìyàwó ìlú máa wọ́n láìka ara wọn gan wọn àtọ́kọ ẹ̀ kò sí nǹkan tí màáyàn òkè ń bọ̀ fọ ìyàwó ẹ̀ ṣe á tún ẹ̀ọ̀pẹ̀ ló bá ra nǹkan tó fi máa ń ṣe oúnjẹ tó ń tún ṣe sàrí ìjọ tí màáyàn kú dìde láàrin aláìsí pé kọ́ọ̀bọ̀ tí ìyàwó lé bí kọ́ọ̀bọ̀ ni ó kéré sí kọ́ọ̀bọ̀ tó wà nà kọ́ọ̀bọ̀ ni ká ó ju kọ́ọ̀bọ̀ ìyàwó ilé kọ́ọ̀bọ̀ the woman cannot even kò lè kò lè dá òótọ́ yẹn mọ́ra that woman kò dà. Kẹ́rí èmi á sọ kí nǹkan ti this? ṣe whether a man like it or not ó máa gbọ́. Why don't we accept the truth? It's a dark truth but we accept it. Mo fẹ́ bèrè. Wọ́n ìlànà wọn máa tẹ̀ fún kọ́ọ̀tù. Ok, mo fẹ́ bèrè kankan lọ́wọ́ yín tó bá wá sọ fún ẹni gbà tó orí ó gbé first bomb yẹn wá ó wá collapse ta ló sọ fún yín pé kàn lè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹni sùn ẹni sùn mò ń bọ̀ ṣé mo rí sì tó ṣe collapse. bẹ́ẹ̀ ni reason tó ṣe collapse ni pé we go ever any among of us we never expect that we go expect it hmm. because ọmọ tó bí and four bọ̀ lábìlà kan fẹ́ẹ́ tó bẹ̀rẹ̀ ọmọ ẹ tí wọ́n bí fọ́pọ̀ ọ̀tàn tó wá fún màá yẹn hmm. ó ju ọmọ àbọ̀ èyí lọ. Hmm. ẹ jẹ́ kí wá sọ fún yín ó ju ọmọ sí wa. ṣe rí reason tó ṣe collapse máa sọ fún yín sìn tó bá jẹ́ ó bẹ́tà bó ṣe gbọ́ yẹn tí ọkùnrin yẹn ò sí hmm. láyé tó dẹ̀ collapse á padà jí a dẹ̀ padà gbà kám bẹ̀tọ́kùnrin yẹn bá wà hmm. láyé tí wọ́n sọ tí tí wọ́n wá sọ fún lójú ayé ẹ̀ ọkùnrin yẹn lè má rí ojú erere àti ayé ẹ̀ lè bàjẹ́ ju kọjá bìkẹ́ àfùnà bọ̀dísìn yóò collapse kò rí nǹkan kan ṣe fún rí pé ẹni tó lọ́rọ̀ ti kú kò sí nǹkan tóun lè ṣe fún wọn ju pé kò ń gbà kam bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé ó wà lójú ayé ó lè má jẹ́ kí obìnrin míì burú débi wípé ẹni sọ. wọ́n yẹn má bínú ìbọn tí ìfẹ́ tó tọ́ bọ̀ yẹn ju ọmọ tí ìyàwó lè jí fún lọ definitely ó ti bí ọmọ yẹn kó tó pàdé woman yẹn wọ́n lè tell the truth in the beginning of the situation. ẹni sùúrù màmá màmá kò ṣe gbogbo òótọ́ màmá ẹni sùúrù kò ṣe gbogbo òótọ́ ló ṣe sọ àwọn obìnrin míì wà tó jẹ́ wípé bó o bá sòótọ́ fún wọn tó fi wípé o máa tún nǹkan ṣe wàá ba nǹkan jẹ́ ni ọkùnrin yẹn lè máa dọ́gbọ́n kó máa pamọ́ tọ́jú ọmọ yẹn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lójú ayé ẹ̀ ó sọ òótọ́ fún obìnrin yẹn obìnrin yẹn lè máa gbà kó ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ yẹn níbi táwọn obìnrin míì burú dé ó lè má gbà kó ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ yẹn láíláí ọ bàbá dẹ̀ fẹ́ tọ́jú ọmọ a fẹ́ ní relationship pẹ̀lú ọmọ bẹ obìnrin yẹn ò ní gbà kó tọ́jú. kò sí kò sí nǹkan tó lè ṣe sí mọ́. kò Baba, mama, wọn ni kó ju ọmọ tó fi kù lọ. bàbá màmá wúmà yẹn ò fẹ́ wúmà yẹn fẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nígbà míì tí ọkùnrin bá bímọ síta ó máa ń stọ́dì irú ìyàwó tó ní tó bá ti rí pé irú ìyàwó tóun ní ìyàwó tó lè ba ìgbésí ayé ẹ̀ jẹ́ kó dẹ̀ ba ìgbésí ayé ọmọ tóun bí síta jẹ́ ni kò ní sọ fún kò ní sọ nǹkan kan a ti wò pé gbogbo nǹkan tóun bá lè ṣe lójú ayé òun òun á ṣe fọ́mọ yìí tóun bá tiẹ̀ kú tọ́ táṣìírí bá tú kò sí nǹkan tíyàwó yẹn lè ṣe sí mọ́ nítorí ẹ̀ ni o ti máa ń dàbí pé àwọn obìnrin náà ẹ jẹ́ ká gbóná ara níwọ̀nba because àwọn ọkùnrin wọ́n ń study yín wọ́n mọ nǹkan tẹ́ lè ṣe wọ́n mọ nǹkan tẹ́ lè ṣe á wò pé tóun bá sọ fún ẹ lójú ayé wàá ba ayé òun jẹ́ wàá ba ayé ọmọ yẹn jẹ́ obìnrin mi á ṣe é á wá mú ẹnu ẹ wá mú ẹnu mọ́ títí títí títí á wò pé òun kúkú ti kú òun ti bá tòun lọ kò sí nǹkan tó lè ṣe ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn fámìlì wọn máa ń mọ̀ wípé wọ́n bímọ síta ìyàwó ilé nìkan ni ò kí ń mọ̀ àwọn fámìlì ọkùnrin yẹn máa mọ̀ pé wọ́n bímọ síta nígbà míì gan ọkùnrin yẹn máa jẹ́ kí àwọn ọmọ ẹ̀mí mọ̀ bẹ́ẹ̀ kò ní jẹ́ kí ìyàwó ilé mọ̀ because ó mọ̀ pé ìyàwó ilé yẹn burú ó mọ̀ pé abatọmọ yẹn jẹ́ ó mọ̀ pé kò ní fòun lọ́kàn balẹ̀ àyà dákẹ́ ẹni tóun bá ti kú tóun bá ti bá tóun lọ á mọ̀ ń gbà yẹn. hello. hello. yà wọn kàn ní kí n dá sí ètò yìí torí ẹ béèrè question kan pé báwo làwọn obìnrin tọkọ wọn bá ń yan àlè báwo lọ ṣe máa ń fẹ́ o mo mọ̀ pé ẹ sọ pé màá ṣe program yìí eh. bọ̀ tẹ́bà mind kí n sọ express tèmi fún yín. ọ máa yan àlè tẹ́ bá mọ̀ ni o tọ́ bá jẹ́ kẹ́ mọ̀. sọ̀rí. tọ́ bá jẹ́ kẹ́ mọ̀. mo ò jẹ́ pé bá pọ̀ ó jẹ́ kí n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti fẹ́ ọkọ mi ó máa ń yan àlè yẹn mo máa ń wò pé òkè hmm, ọkùnrin máa ṣe bí ọkùnrin pé with time but after bóyá after the twelve years of marriage the same thing ni wàhálà tá a máa ṣe all the time ṣẹ́rí bí bèbí ṣe fẹ́ o ìgbà tó tó point kan kò fi taratara dùn mí mọ́ but ẹ má jẹ́ kí n parọ́ tàn yìí bó ṣe wà mi ò nǹkan tí point mi sọ ni pé mi ò rore kúrò mọ́ kí mi ò lè torí ẹ̀ ṣe wàhálà kankan ẹ lọ. ẹ ló mò ń gbọ́ yín. mi ò lè torí ẹ̀ pé bóyá ó ní project kan bóyá kí n support ẹ mi ò lè ṣe because náà pé tó bá rí owó yẹn náà àlè ló máa lọ kó fún hmm. ìgbà yẹn lẹ ní rojọ́ bá sì lè rówó lè ṣe báyìí ló máa àlè ló máa lọ kó fún báyìí lẹ ní mọ̀ọ́ṣe lọ́dọ̀ ẹ̀ mọ́ hmm. so ọ̀nà tí àwọn ọkùnrin míì máa ń rògbà pé àwọn ń yàlè wọn á ní ìyàwó àwọn ọ̀gá kò sí pé sọ pé ìyọ̀dí bó ṣe wà yẹn òtítọ́ ọ̀rẹ́ ò ní mí nì sí mi ọdúró káwọn ọmọ kan dàgbà díẹ̀ ni hmm. èmi gan mo ó ti kọ́ mi mo ti wà gan èmi gan ti ẹmọkẹ máa rẹ ke hmm. èèyàn ni. àwọn èèyàn ní ẹ ti divorce ẹ mentally <laughs> wọ́n ní ẹ ti divorce ọkọ yín mentally. ah mo mentally mentally spiritually physically mo ti divorce ẹ nebọ nebọ ni mo ní àtẹjọ ń ṣe lèmi mọ̀ kó mo ń ṣe pẹ̀lú ẹ̀ nebọ nebọ kò sẹ́ni tó ń dó mi ṣé mo pẹ́ sọ̀rọ̀ nígbà ẹ ẹ ṣàwọn program kan tó jẹ́ pé mi ò kàn wà available láti gbọ́ program yẹn ni nígbà tó báwo ló kọ́ àdìṣe rí mi ò mo ti fẹ́ ọkọ mi sixteen years hmm. mi ò ní àlè àti february dẹ̀ ni mo ti palẹ̀ mọ́ òbòmí mọ́nì sí torí mo ti wá dé wá sí pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ hmm. hmm. yẹn yẹ yín àmọ́ kankan tí mo mọ̀ ni pé kí ọlọ́mọ yẹn rí owó àlà o kí bèbè kú dúró sẹ́gbẹ̀ẹ́ báyìí mo máa wò ni torígbà tó wà láyé kò sáǹfààní tó ń ṣe fún mi hmm. so tó bá kú pé ò dùn mí àwọn ọmọ olókàn máa dùn mí sí àmọ́ kò sígbà tó ọ̀nì kú tí ò ní kú tó ló oko ayé gan ni already. Hmm. abíamọ lèmi náà mo bí ọkùnrin fún mo bí obìnrin fún hmm. àmọ́ kí n ò fi orí ìdá títí pé ó yá á dàgbà ayogun jà ni àmógún yẹn a máa bí ọ̀rọ̀ tẹ sọ pé wọ́n á máa code phone wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n mọ̀ pé mentally wọ́n ń fígà brain èèyàn ni ọpẹ́lọpẹ́ ọlọ́run ọpẹ́lọpẹ́ àwọn ọmọ mi òun ni àti pé mo ìnú mo ti make up mind pé mi ò gbé ìlera torí ọkùnrin kan so nídìí ẹ ọkùnrin tó máa ń ṣe tó bá wọn kó máa ṣe lọ́tọ̀ báwọn bá pẹ́ ìyàwó ẹ ní òda ló ṣe lọ́ọ́ fẹ́ ìyàwó mi kọ́ tó ń ṣe ló máa ṣe fún ìyàwó mi náà irú wọn lẹ máa rí tó máa ná rìn kiri àwọn tó sọ pé ọkùnrin ní depression tó ń fa depression ti wọn nìyẹn fi bá gbóbìnrin because wọn wọn tán fẹ́ tó bá wá di ọjọ́ alẹ́ lọ lọ́kùnrin làwọn máa mọ̀ pẹ́lú làwọn dì. wọn òótọ́ ni ọ̀rọ̀ fóònù yẹn ń fíńgà brain obìnrin ni ń fíńgà brain ah. obìnrin ni. <laughs> ṣáàbí tẹ bá ṣe program yẹn màá pè yín màá jẹ́ fún mi ní wíwá bíi three minutes kí n sọ life experience ní wí o kọ̀ láti ta orúkọ mi fọ́ọ̀sì bí mo ṣe máa ń sọ àwọn fóònù mi àwọn ọ̀pọ̀ mi ni mò ń sọ̀rọ̀ ṣùgbọ́n rèébi àti yìí máa dúró máa kúrò lórí Facebook ó yìí máa di CNN. Hmm. a máa ṣe ṣó yẹn ní ṣó yẹn next week ló máa jẹ́ torí a ní ṣó ta fẹ́ ṣe ń jọ Saturday next week la máa ṣe fún gbogbo àwọn obìnrin tí ọkọ wọn yàn lè tó dẹ̀ ń jẹ́ kí wọ́n mọ̀ kí làwọn nǹkan tó ti affect nínú life wọn so that ẹ̀yin ọkùnrin ẹ lè kọ́gbọ́n ẹ lè kọ́gbọ́n tẹ bá ń yàlè mi ní kẹ má ṣe bóyá wà discreet. ṣẹ́rí sísá yínká ṣẹ́rí kì í ṣe obìnrin ìyàwó wọn nìkan ló ń affect àwọn ọmọ ṣé obìnrin tí wọ́n ò dùn kò sọ ọmọ máa mú ìkan ọmọ tó bá lè lẹ̀dí mọ́ lọ́wọ́ àlẹ̀dí mọ́ nulẹ̀ I have to intentionally talk to myself pé àwọn ọmọ yìí kọ́ náà ń bí nínú because any little kid máa rí gbogbo ṣe rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní realize pé mo kanra máwọn ọmọ mi hmm. which is that is not me. Hmm. mo ní láti máa wà consciously bára mi sọ̀rọ̀ ni pé no when i'm angry sometimes i will just go and sit down in the car but àwọn ọmọ mi gbọ́ mọ̀ pé wọ́n mọ̀ pé ọ̀kan ṣe mí hmm. mentally i'm not stable wọ́n á fígà brain ní wọ́n á fígà brain ní wọ́n á fígà brain ní èèyàn náà lẹ́yìn náà náà obìnrin tó bá wá ní ọkàn láti lọ yan àlè tó bá wá yan àlè ẹjọ́ yìí náà wọ́n á rò kiri. Hmm. èyí tí ò yan àlè gan ṣé ibi táwọn ọkùnrin yìí burú sí nǹkan tí ṣe nígbà tí mo fi ọkọ mi tí bá rìn báyìí ó máa ní ah, ẹni yẹn wọ̀ mí jù àbí mi wọ ẹni yẹn jù. ṣé understand mo máa wò pé àbúyàtọ̀ fluff ni mi ò mọ̀ pé gbogbo àwọn ìwà tó léwu ló máa fi ń lọ̀ mí gbà yẹn Hmm. irú ó sì àlè àlè ní family friend bá wa ọkọ àti ibi mélòó kan pẹ ẹni yẹn bóyá èmi ni mo wọ ẹni yẹn ọlọkùnrin bóyá mo káwọn ọmọ mi lọ bí bọ́ọ̀lù ni àbí súnmi ọ̀dà pàdé ìyọ̀ sí ìjọ ìgbókè a lè jẹ́ ẹ̀ fúnra wa náà ṣe máa wọ́n tún máa ń gbá fútbọ́ọ̀lù bóyá nínú bàárà yìí lọ wàá rán ẹlòmíì bẹ́ẹ̀ gbé ọmọ lọ lè ṣe máa ń mèkì trend gbà mí pẹ̀lú àwọn other parents òru ọ̀ni tó bá ti lè jọkùnrin ọkọ mi wọ́n ti ìjọ ìlú ṣé rílẹ́tà ló ṣẹ̀wá ọkọ̀ sí ni pé gbogbo àwọn ọ̀wà tí ẹni yìí lè wò níbi tó kún ọkọ̀ tẹ̀mí yà dìde ẹni tó jẹ́ godmother ọmọ tá a bí godmother tó jẹ́ pé òun ló pe ọmọ ó fà á sí mo tó ṣàforíjì tó bó ṣe wáyé kí oríkèédè bèbèbè ẹ̀wọ̀n kì í fi kú bó ṣe wáyé wọn àkọ́ wọn máa ṣe máa máa wò ó nì yìí nítorí ẹ̀gbà àwọn ẹjọ́ kan. Hmm. ẹ má wọrí má ṣe má pè yín fúnra mi má jẹ́ kẹ́ ẹ mọ̀. má pè yín fúnra mi ẹ̀yin ọkùnrin ẹ̀ ń fíngà brain obìnrin ni tẹ́ bá ṣe bẹ́ẹ̀ mí ní kẹ́ má yàn lè o pẹ́ má má jẹ́ kí ìyàwó yín mọ̀ ṣe mọ̀ pé mi ò ever sọ rí pé ọkùnrin má yàn lè mí ní kẹ́ má ṣe but ẹ má má jẹ́ kóbìnrin yín mọ̀ kó tí ẹ dá fẹ́yìn gan mo máa gbé ètò yẹn wá bí màá kọ́ ni obìnrin mélòó ni obìnrin mélòó obìnrin tí ọkùnrin bá ti yà ní wèrè wèrè aláṣọ kó wá kó wá sọ ọkùnrin tí obìnrin bá ti yà ní wèrè aláṣọ kó wá sọ kẹ́ wá gbọ́ kẹ wá gbọ́ experience kẹ gbọ́ nǹkan táwọn èèyàn máa máa sọ bí mo ṣe máa ṣe nìyẹn ọkùnrin tó bá obìnrin tó ti di wèrè aláṣọ kó máa bọ̀ kó wá hello. hello àǹtí Yinka láti Yinka tó ni o ẹ̀yin ni last caller tí mo máa pè lálẹ́ yẹn ó yá. hello ma. hello ẹ gbóhùn sókè ma. hello àǹtí Yinka ẹ kúrò lẹ́mọ̀ amẹ́ríkà lèmi ti ń pè yín. Mm, ok ma. Cherry nǹkan tèmi máa sọ on this nǹkan tá à ń discuss lórí mata ẹ̀ ẹ pẹ́ fún wa lágbára ọlọ́run àní wáyé sí. mo fẹ́ kí gbogbo àwọn obìnrin kan wake up àtẹ̀yí tó jẹ́ ìwọlé ọkọ àtẹ̀yí tí ò ti wọlé ọkọ ká wake up ká gbọ́ hmm. kò sí ọkùnrin yẹn tó máa sọ wípé òun ò kì í yàlè even àwọn pásítọ̀ tó ń pìtì fún wa lórí púpì kò sí èyí tó sọ pé òun ò kì í yàlè nínú wọn obìnrin ló gbúdọ̀ mọ̀ pé yes fóun stand still gbogbo ètò ẹ̀ sọ pé bá ń pè wọlé pé ọkọ̀ àwọn òǹdàlè kìíní kan irọ́ náà jẹ́ bẹ̀ irọ́ òun ló ń jẹ́ bẹ̀ alẹ́ ọkọ mi ti pè mí rí tọkọ mi dẹ̀ ti ní tàṣe yìí tó fi tọ̀ nọ́mbà ní tàṣe yìí tí mo rí ni mo ṣe tíìkì kọ́ lọ́kọ mi lọ́jọ́ yẹn pé à ah, wọn ò sí níbi tí tòun wà o ẹ pè wọ́n pa ó ní gbẹ́ni tó ń jọ ọgbẹ́ fún òfin tó ní fóònù ẹ yìí má jìnnì irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ yìí má jìnnì irú nǹkan bẹ́ẹ̀ yẹn àti yín ká tó obìnrin la ní láti wake up ṣé wá lè sùn ṣé wá lè sùn lálẹ́ ẹjọ́ tó sọ bẹ́ẹ̀. ilé yìí mà mi ò lè sùn ó mi ò lè sùn mo wà nínú oyún oṣù márùn-ún mi ò lè sùn hmm. bò mo gbà fọ́ náà rún ṣùgbọ́n láti ìgbà yẹn tí mo ti mọ̀ àti nǹkan mò ń sọ fún yín pé ọmọkùnrin kan ló gbé ó lọ́ọ̀kì kò nípa láti ìgbà ni èmi náà ti mọ̀ pé yẹ lẹ́bùn tá wà nìyẹn. Hmm ẹ lè gbé fóònù ẹ lọ́wọ́ báyìí ọmọ sáré dá fóònù yẹn gbà lọ́wọ́ yín mẹ́sẹ̀jì wo ló pàṣẹ yẹn òun jẹ́ kó yé wa kókè ó lálẹ́ nìyẹn so obìnrin ló láti gbọ́ thank you ma. ẹ ṣeun èmi ò tiẹ̀ ní kẹ́ máa ṣe ẹ worú yẹn sìn kọ́ mú fòkó sáré japa ọ ẹ̀ mọ̀ nǹkan tí yẹn mì ń fíngà brain obìnrin ni ẹ finger brain wọn ni ẹ̀yin wọn ò ní fi yín lọ́kàn balẹ̀ nínú ilé èyí to bá lè ṣògùn awọ́gùn ṣe fún yín To tó bá ní kí ti yín ẹgbọ́n nǹkan tóbìnrin yẹn sọ́nsìn ó ní bọ́kọ̀ ń bá fẹ́ kú kó kú kó máa lọ ó ní bó bá fẹ́ wọ sí kòtò lò máa wò ó pa kó wọ bẹ̀ ni nǹkan tó wà nínú ọ̀pọ̀lọpọ̀ obìnrin sí ọkùnrin nìyẹn èmi ò ní kí ọkùnrin máa ń yàlè bó ẹ jẹ́ ká ṣe my ne next program ti máa ṣe ní next week àkọ́lé àjẹ ta ni ọkùnrin oh. ta ni obìnrin ti sọ di wèrè. Mm ta ni ọkùnrin ta ni obìnrin tí ta ni obìnrin tí ọkùnrin ti sọ di ìwé aláṣọ hello. hello. hello. ẹ kalẹ̀ mọ́. ẹ kalẹ̀ o. ṣé program ti ta ayé ká tiẹ̀ tiẹ̀. bẹ́ẹ̀ni. hello ma. hello à ń gbọ́ yín sà. ok èdè kọfẹ sọ ọ̀rọ̀ tèmi ni nǹkan tó fà á sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì máa ń ṣe báyẹn. lóò nọ́mbà one mi ń mi ti má then kí ló dẹ̀ tó fẹ́yàwó mi ni mo ti ń lo password lórí fóònù mi but at times ìgbà tí ó di pa ìgbéyàwó tán but mo ti ní lọ́kàn pé tí mo bá má rí pé à máa nífẹ̀ẹ́ ìyàwó mi gan hmm. àá ṣe gba anything anything tí máa lágbára màá ṣe fún which mo ti which of mo ti ń ṣe náà but ó wá láwọn ọ̀wà kọ̀ọ̀kan tó yẹ kó wù tó yẹ pé tó bá ti wù àwọn ọ̀wà rẹ báyìí tí mi bá fẹ́ bá sọ̀rọ̀ sínú mi kò ní dùn rárá wàá kàn lọ máa wò pé kí n bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ bọ́ látìgbà tí ìgbà tẹ̀lé ìfẹ́ ra wa níwájú tilẹ̀ tọ́lọ̀ kò sí ìrànkan tó lè nà àtòbìnrin kankan papọ̀ ó bóyá mo fa ṣe kínní pé bóyá àgbẹ̀bára wa sùn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ but kí ni nǹkan tó dẹ̀ ṣe tó lù jù ni pé ọkùnrin mi ní láti pè because at times a máa ń nẹ̀mọ̀ kò sí relationship tó yẹ pé misunderstanding kò wáyé hmm. so ọkùnrin mi ní láti pè é tí mo mọ̀ rí from nowhere ó wá pè é pé Tọ́pẹ́ ṣé bọ̀bọ̀ yẹn ti ya rẹ̀ ní brain tó dẹ̀ ti ya rẹ̀ ní brain irú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn so gbogbo àwọn kan báyẹn náà ọkùnrin máa ń lò tọ́jọ́ pé ọkùnrin máa ń wò pé àwọn ní láti ẹ tó máa wá ní òun tó máa ṣe but mi ò lo o ti náà tí mo fi ń but àwọn ọkọ àwọn obìnrin míì kan sọ̀rọ̀ látẹ̀kan wípé ọkùnrin ṣe kíní kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo àwọn náà wọ́n sọ nǹkan táwọn náà ṣe nílé iná tó fi ń jó ọkùnrin lára wọ́n sọ jáde ètò ọkùnrin kan ṣe fún wọn àwọn sọ jáde. Hmm. so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn mà. ok ẹ ṣe sà ẹ mọ nǹkan tá a máa ṣe the next program next week màá ẹ jẹ́ kẹ wá wo statistics ẹ wá wo nǹkan tí mò ń sọ next program ní next week á àwọn obìnrin wo ni iwa àwọn ọkùnrin ti sọ di wèrè aláṣọ àwọn ọkùnrin wo ni ìwà àwọn obìnrin tó ti sọ di wèrè aláṣọ kí wá ni àwọn ìwà yìí àwa fún màá wá ṣí fóònù sílẹ̀ àwa jẹ́ káwọn èèyàn kó sọ̀rọ̀ ẹ̀yin náà wá rí wípé àwọn ìwà tá à ń wu tí a ò kọbi ara sí ó wà lára àwọn ìwà tó ń da ilé rú tó jẹ́ kó máa jẹ́ kóbìnrin misbehave tó yẹ pé tọkùnrin ọkùnrin kan máa ṣe irú fi kóòdù sí fóònù irú kó obìnrin mú fóònù kó jagbà àwọn ọ̀wà yẹn máa ń da lérú ó máa jẹ́ kóbìnrin kí ẹ̀ sínú so a máa sọ ní next week ẹ jẹ́ kí n máa lọ torí time ti lọ on the twenty two let me put it twenty three of this month ẹ àwọn tí ó bá tí ẹ mọ̀ wípé ó kù díẹ̀ káàtó fún bí àwọn àgbàlagbà àwọn opó máa fún yín níbi tẹ́ ẹ máa lọ i'm making provision for hundred people láti gba ten ten kg of rice and uh, two litres of òróró for hundred people so màá fún yín ní ibi tẹ́ máa lọ tẹ́ máa ti lọ gbà ní on the twenty three of this month fún láti fún àwọn èèyàn fún oúnjẹ ọdún ẹ bá mi gbà bẹ́ẹ̀ bí ó ṣe rí ni ẹ mọ̀ pé mi ò run charity bí Ọlọ́run ṣe bùkún mi náà níwọ̀nba tèmi ni mo ṣe ní pé kí n ṣe so ẹ bá mi gbà kẹ́ fi àdúrà ràn mí lọ́wọ́ mi ò bá má sọ bẹ́ẹ̀ kò sí bí mo ṣe fẹ́ sọ bí àwọn èèyàn ṣe máa débẹ̀ tí mi ò bá ní sọ so you get a ten kg of rice and uh, two liters of oil fún hundred people ẹ jọ àwọn hundred people yẹn tó bá mọ̀ wípé ọlọ́run bò ẹ láṣìírí dáadáa tí ọwọ́ ẹ tẹnu dáadáa má wulẹ̀ lọ síbẹ̀ ẹ jẹ́ kí àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọ́n ń wojú ọlọ́run tí kò sí tí wọ́n ò rí ibi tí ti lè tó tó ti ẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ jẹ fọ́dún ẹ jẹ́ kí wọ́n kí wọ́n lọ síbẹ̀ kí wọ́n lọ gbà á hundred people ni mo make provision fún so and i will give you mo ń wá location ibi tí àwọn èèyàn ti máa lọ gbé so i will let you know pé màá fún yín ní location kí tẹ máa ti lọ síbẹ̀ tí um, wọ́n máa fún yín ní ten kg of rice and two litres of oil so ẹ bá mi gbà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ fi àdúrà ràn mí lọ́wọ́ tí ọdún tó ń bọ̀ lágbára ọlọ́run á jù bẹ́ẹ̀ lọ ó wù mí kí ṣe fún one thousand people but ìwọ̀nba tí agbára mi ká nìyẹn kí ọdún tó ń bọ̀ kó jù bẹ́ẹ̀ lọ but i will give you the address My announce address ẹ̀ tí ó bá ti tí address yẹn bá ti ready tí mo ti wà ṣọ́ ibi tí wọ́n máa ti tọ́ máa ti gbà ẹ àárín jù báyìí lọ lórí ètò yìí ní alẹ́ yìí ẹ tó bá dijọ́ saturday la máa ṣe ibo gan lobìnrin ti fẹ́ kí wọ́n máa dó àwọn ṣé orí bẹ́ẹ̀dì ni ṣé inú tọ́ílẹ̀tì ni ṣé orí ibùsùn ni ẹ wá sọ reason tí ẹ fi prefer kan doyin lórí bed ẹ sọ reason tẹ fi prefer kan doyin ní kíní àwọn èèyàn ló mú topic yẹn wá fún mi pé ó ń fa wàhálà so a máa ríra ní ọjọ́ Saturday ni agbára Ọlọ́run ire o ó dàárọ̀.